kí ni time six what oh six oh four to cut the last one. níbí <laughs> let me pray Hey, mommy. mọ Tolu please there is water here but I need more water. èmi àtọmọ tèmi lájọ máa ń ṣèṣe òru èmi àtọmọ tèmi la máa jọ ń gbàdúrà ni wọ́n ní kẹ́ ẹ kọ́ ọmọ yín ní ọ̀nà tí ó rìn tó bá ti dàgbà kò ní yà kó nínú ẹ̀ yes i teach my daughter ní tó bá bá lọ́wọ́ mi ni <laughs> ìgbà tó máa kọ́kọ́ lanu pé ó máa kọ́ kí n tó pray ni o tó máa kọ́kọ́ lanu sọ̀rọ̀ báyìí láyé yìí pé ó kọ́kọ́ lanu bìkọ́ kò tètè sọ̀rọ̀ that's the ó sọ̀rọ̀ bí ọdún kan plus nínú ọ̀rọ̀ tètè jálẹ̀ nínú ìgbà tó máa kọ́kọ́ lanu ó yá pray for us in the house in the name of Jesus Jesus in the name of Jesus Jesus bẹ́ẹ̀ ni bọ́mọ mi ṣe kọ́kọ́ sọ ni ní tó kọ́kọ́ pè nìyẹn ní tó bá ti ń ṣe náà lọ́mọ ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ni tó bá jólóòtọ́ máa ọmọ ẹ̀ máa jólóòtọ́ tó bá jáṣẹ́wó ọmọ ẹ̀ máa yan ẹ̀wọ̀n ló máa já láṣẹ́wó ni ẹ̀ ta ló fẹ́ fi ẹ̀ wọ́n ní àwọn ẹ̀sà bọ́ọ̀dù wọ́n ní kàn ń sùn kiri gbogbo èèyàn ni a máa ní òun fẹ́ kẹ́nìkan bá ń dolóyún ṣe bí nǹkan tó bá lọ́wọ́ yẹ ẹ̀ ni ẹni tí gbogbo ayé ti dó tí díẹ̀ ti wọ tó ti wọ dẹ́mọ́rẹ́jì ẹ jẹ́ àpúrẹ́ <laughs> wọ èmi fẹ́ connect ẹ bá ń pè wá torí olóburúkú ni ológo dormant ológo àná olórí burúkú ológo ológo ológo wòṣìwòṣì Father in Jesus name in the mighty name of Jesus my daddy my Lord I say thank you this morning I worship you once again because me Bola Folashade your daughter I cannot do without you. I cannot do. I cannot say anything without you permitting me. I cannot do anything without me talking to you, Daddy. Oh Lord, my God, my director, my strength, my joy, my yesterday, my today, my forever. I appreciate you, Lord, for this moment, for this hour. Take glory, and adoration in Jesus' name. My Father, my Lord, come and fill me right now with your presence in Jesus' name. Let your power, your presence be with me right now in Jesus' name. Fill my mouth with your word as I'm, I'm going to be opening my mouth this morning. Fill it, oh Lord. Let this word come out with fire, with thunder. In the name of Jesus, this woman called herself evil. She's evil. She's a terrorist, terrorizing people, my God and my Savior. Father, Lord, bring her down, raise your standard against her, against her team, against her power, against whatever evil demon she's using. In the name of Jesus, continue to expose and disgrace her. In the name of Jesus, because you come for me. She said you want to fight me. Actually, you said the battle belongs to you, Daddy. You are the mighty warrior, the great in battle. Fight her, Lord, disgrace her, dis useless her in Jesus ni ọ̀rọ̀ ẹnu ẹ̀ látòní lọ bàbá mi ọlọ́run mi máa hàn ẹ̀ mọ́ lórúkọ Jésù bàbá jó bá máa ṣẹ̀sín continuously olúwa sọ́dẹni yẹ̀yẹ́ máa fi wọ́lẹ̀ máa fi gbálẹ̀ lórúkọ Jésù sọ́di dustbin kó wà nínú àtà bẹ́ẹ̀ ni yóò rí o bíbi tí ó máa dalẹ̀ sí ni yóò jẹ́ láti òní lọ adúpẹ́ tó pọ̀ ọlọ́run ẹ̀yin ti gbọ́ mo fẹ́ sọ̀rọ̀ kì í ṣe tèmi ti ẹni olúwa darí mi fill me with your presence àṣẹ ọ̀rọ̀ àṣẹ mi mímọ́ ọ̀rọ̀ tó máa jáde bíi thunder ọ̀rọ̀ ẹnu mi kó máa wó òkè palẹ̀ kó máa gbé àwọn ìkà kó máa gbé olódodo dìde ní orúkọ jésù bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì thank you father ògo tuntun ẹwà tuntun ọlá tuntun ayọ̀ tuntun ìfọ̀kànbalẹ̀ tuntun ìrọ̀rùn tuntun ó dé bá èmi èmi gba ògo mo láyọ̀ ògo mi ò ní depart lórúkọ jésù whatever she have called me he will become that evil thing in jesus name ẹ sábọ̀ whatever you have called me you wish for me will be your portion and your children portion in the name of Jesus Christ torí pé olóòfẹ́ rí àwọn ènìyàn wọ́n fi ilé rẹ̀ gbin àgbàdo ilé rẹ̀ di ahoro lórúkọ Jésù ó máa lọlẹ̀ òní lo òkè mọ́ torí ó máa ń gbẹ̀wọ̀n yàn ó máa lọ máa ń gbẹ̀wọ̀n ìwálẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lórúkọ Jésù ó máa lọlẹ̀ ní òní lo ó lè ní ọ́ ajá lè ní ọ́ ó lè ní ọ́ ajọmọgbé lórúkọ Jésù wọ́n ní ká má ṣe gba ìkà láàyè láti wà láàyè ó ní wà láàyè both physically and spiritually so ṣàlèbì àrà pa ilẹ̀ gbé ọmọ ọ̀run bínú sí ọ̀run ẹnu ọ̀run sí ọlọ́run iṣẹ́ àtiwá wa ó ti bí ọlọ́run nínú láti òní lọ jésù agbara, wa àmín ẹ bá ń pe wèrè ẹsà bọ́ọ̀dù wa ẹsà bingo ó ni òun rí kini kan ní abẹ́ ṣáàtì mi lánàá èwo ń ṣe dandan kéèyàn wọn oh, you don't say me, so that we not come for you ọdún kò tiẹ̀ lè kàn fún yín gbogbo ẹni tó bá ṣàmì tó bá kàn fún yín lórúkọ jésù yóò fọmọ ẹ̀ jí ọmọ ẹ̀ ni yóò kú ní àkókò yìí àti sáà ìbẹ́ẹ̀ ni yóò rí hmm, if you like it don't say amen because when she's doing her own olórí burúkú yín ẹ̀ ní sọ pé ẹ̀ ó ń ṣépè ó ní mo rí ní ọ̀dà ṣáàtì yẹn ó ní ọ̀tọ̀ elépè ó ní èmi ó ní mo tún sọ yẹn olúwa ọlọ́run ayérayé ní téèyàn bá fi pamọ́ ní kọ̀kọ̀ ẹ̀yin lẹ mọ̀ ọlọ́run jọ òní gbangba ni mo ti ń sọ yìí tí n bá ti gbé kókè lọ sí Libya àbí mo ti ẹ̀ gbé lọ ìlú kọ̀ọ̀kan rí ọlọ́run jọ ní etí mo fẹ́ wí lónìí kó má jẹ́ kó má gbọ́ gbogbo ìpè tí n bá ti ṣe fún wọn má jò mọ́ wọn kó mọ́ èmi ṣùgbọ́n tí mi bá ti gbé kókè lọ sí Libya àti mi ìdẹ̀ gbé lọ sẹ́niwẹ̀ rí olúwa jọ mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Násárẹ́tì àní ẹ́sà bọ́ọ̀dù láìpẹ́ láì jìnà jẹ́ kó kéde ikú ẹ̀ ó ti lọ sí bẹ̀rẹ̀ grand ó ti lọ pèsè àyè sílẹ̀ fún ara rẹ̀ ní bẹ̀rẹ̀ grand lórúkọ Jésù kò di òpópó iṣẹ́ ibi tó ti ṣe láyé kó dà lé mo gbàdúrà fún èdè àìyedè ní tíìmù yín láti òní lọ ikú kó wọ ọbẹ̀ èdè àìyedè kó wọ ọbẹ̀ gbogbo ẹni tó bá support ẹ fún ibi kó máa kú kó ọ̀wọ̀wọ̀ bẹ́ẹ̀ ni yóò rí o ọ̀run sáyẹ̀nsì in Jesus name èmi sọ fún ìwọ ẹ̀sà bọ́ọ̀dù bíngò nìyẹn ẹ̀ ṣó ń gbọ́ wọ́n máa ń so bíngò mọ́lẹ̀ ni ṣó ti yé bẹ́ẹ̀ yẹn bíngò nìyẹn wọ́n máa ń so ṣèlè ni èmi dẹ̀ ti mú ìwọ mo ti mú ẹ̀ so òun gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ but wá èmi ń connect ẹni you be making mouth wàá máa dún gírírírírí gírírírírí it's not by what you say it's by what you carry o gbọ́ Mm. mo wo mi ò fẹ́ mo fẹ́ fún ẹ ní sometime because that's gbà mo fẹ́ fún ẹ ní sometime mo ti fún ẹ ní kànjẹ ní ìdájí so ti o ti jẹ bible psalm one oh nine mo ti gbàdúrà fún ẹ mo ti ṣe oríṣiríṣi ẹjọ ẹni tó bá ti sọ derogatory comment tó bá ti jọ ọmọ ayé tó wà níbí báyìí àmì ọmọ ewé sorry ẹ bá mi ṣe kí ni ẹ bá mi tẹ ẹ rẹ́dẹ̀ẹ́d sí màá lè mọ̀ i block them a ṣá wọn sí kànga tá a bá ṣe you wọn báyìí wọ́n lọ sí ọ̀run àpáàdìrẹ from head to head, from head to head, from grave to grave ni ní orúkọ jésù bẹ́ẹ̀ ni tá a bá ṣe ṣá wọn pa lónìí bẹ́ẹ̀ ni yóò rí so mo rí àwọn ibì kan tó ti sọ ó ti fẹ́ máa romance àyìnlé torí pé mo ti sọ fún pé wọ́n ló bẹ́ẹ̀ ó lòṣì attention seeker idiot olófo tó máa ń bínú ológo bẹ́ẹ̀ ni ṣó ti rí èmi Bọ́lá Fọláṣadé I can tell you boldly today because mo rí nínú iṣẹ́ àtẹ̀yẹ ó ní à ah, the senator should not ring me again they should ring you abi. ẹni tó kọ́kọ́ mọ̀ láyé ẹ tó kọ́kọ́ mọ̀ tó jẹ́yàn gidi láyé tó kọ́kọ́ rí face to face ọ́díò ní gbogbo nǹkan tó máa ń ṣe wà ní wọ́n pè ẹ́ irọ́ ni wà lélẹ̀ ìṣe irọ́ ni eléyìí ìṣe irọ́ ni eléyìí ìṣe irọ́ ni but ẹni tó kọ́kọ́ mọ̀ láyé ẹ̀ tó jẹ́yàn gidi láyé tó kọ́kọ́ face to face èmi bola mo connect ẹ̀ tí mi ò bá gbé ọ̀rọ̀ àyìnlé wá síbí o ò lè bá ìdè pàdé o kàn máa máa gbọ́ náà ni wàá kàn máa lálàárí ṣùgbọ́n ojú oorun àbí kó máa rí kẹ́sẹ̀ tiẹ̀ nínú pépà ló ti máa máa rí èmi bọ́lá fọláṣadé ni mo kọ́kọ́ connect ẹ̀ ìyẹn number one nísìnyí o tún ti gbọ́ pé àwọn sínétọ̀ kan pè mí o ti rí mi ṣe láàṣì sínétọ̀ yẹn because èmi ò ń support evil òun ọ̀rọ̀ mi wá jẹ́ kí n sọ fún ẹ àwọn tó blọ́ọ̀gì ní orí ibẹ̀ yẹn tó ò bá dá wọn mọ̀ lẹ́nìí àwọn tó show you something torí wa ni mi check this, um, uh, this uh, place oh, oh, oh this uh, you are playing using computer uh, bring a eh, you know pastor anu ojo now yeah bring him out those places check maybe Is on this phone either on this phone bring them ibi tó ti hug tó ti eh, pictures ó wà lórí àwọn pictures ó ti pẹ́ tí mo ti yàwó bí tó ti ọ̀gì Ọ̀ṣínbàjò tó ti ọ̀gì àwọn kan tóun àtàwọn kan ti wà mẹ́yẹn so mo fẹ́ sọ fún ẹni àwọn tó o kàn máa ń ṣiṣẹ́ yìí o mọ ẹni tó jẹ́ wàá sọ pé tó bá fẹ́ sọ̀rọ̀ Mr. Alice sorry mi ò kò yẹ kí n dárúkọ ohun sí wọ́n lè ní Alice wà ní Canada ńbẹ̀ yẹn sìn ó ń ṣọmọ ọ̀dọ̀ kò lówó kò ní nǹkan kan tó bá fẹ́ sọ̀rọ̀ Bọ́lájí Bàsíà o lè ló máa ń bàdàn ńbẹ̀ yẹn kò mà lówó mọ́ ó mà ti dìranù kìnnìkan kìnnìkan o ó bá fẹ́ sọ̀rọ̀ ẹni tó wà ní Eh, ìlú amẹ́ríkà ó lè ní à bó má ṣe wà yẹn ìyẹn má ti wà ní kinní ó má wà ní saudi mbẹ̀ yẹn tó yẹ pé ọmọ ọ̀dọ̀ ló lọ ń ṣe wàá gbé ọmọ wàá kàn máa gbé fúnra wọn because you don't know what you are saying o kàn máa ń gbọ́ ìwọ náà kàn fẹ́ belong tó bá sọ pé kàn fẹ́ belong wọ́n gángan ni a máa ní am the leader àwọn sọ pé ó lẹ́nu ju lílá ìkejì hmm, ìwọ báwo lílá ìkejì kọ kódà àlú ìwọ ló kéré jù lórí bí even the young girl terrorist tó wà lórí facebook ń bíbà ẹ́ eh? tó ní kí lorúkọ ẹ òun kan ó dà jù ẹ lọ olórí burúkú ni ẹ you are so cheap you are so dirty you are so not you ò jẹ́ nkankan jẹ́ sọ fún ẹ because ẹni tó bá ti wà tí ò ní ìbẹ̀rù ọlọ́run ní ọkàn kò sí bó ṣe dàgbà tó ó dàbí ewúrẹ́ ó dàbí ẹranko ó dàbí ẹni tó ń fi ìwọ́lẹ̀ ni torí ò ní bẹ̀rù ọlọ́run lọ́kàn you are so wicked you are so shameless you have no sense o ti gbọ́ ó rò gbogbo nǹkan tó ń ṣe yẹn bóyá lo fi mèkó owó ṣé ó ráwọn èèyàn tó ọlọ́run gbà fún tó ṣàánú fún gangan wọn ò ṣorí burúkú wọn ò ṣẹ̀sín èmi ọlọ́run jọ o ọlá ni mo bẹ̀bẹ̀ fún owó ni mo bẹ̀bẹ̀ fún o jọ o má fún mi lówó ẹ̀sín o o ò lówó ẹ̀sín ló let me tell you something Yet bẹ́ẹ̀ ni yetkem yetkem yetkem akíntúndé ayẹni yetkem yetkem yet. ń sọ fún ẹ ìwọ ti rí kóṣẹ̀sín ni no ó ní owó ó ní produce wo ọmọ kékeré kan one young lady tó ń pè sobotone ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò tí ì pé four years tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ kí lorúkọ ẹ̀ ewé tó ń tà yẹn èmi bọ́lá yìí mo pẹ̀lú àwọn tó kọ́kọ́ send picture ẹ̀ tí mo send iṣẹ́ sí alájí àyídé bẹ́ẹ̀ ni èmi bọ́lá yìí systematically and since that time a lot of people carry that, ball, that girl bẹ́ẹ̀ ni èmi bọ́lá yìí kò ní mọ̀ kò mọ̀ mí but i do those many things like that to many people èmi bọ́lá yìí ni mo pick picture ẹ̀ níbi tí mo jọ pọ́ funny because àyìndé ó máa ń like funny things bẹ́ẹ̀ when we talk nígbà tí mo ṣì wà ní kiri we talk you know mo mọ̀ pé ó máa like something something funny bẹ́ẹ̀ èmi mo pick ẹ̀ very early in the morning tí mo mo ní okay gbà kó lọ mo ní look at this and since that, uh, that day that girl dey produce the me dey patronize her like kílódé let me tell you she is making money kò ní mọ̀ pé òun make money kò mẹ́ni tó ṣe fóun secretly I've been doing many things for people to help people. It's not about getting money or exploiting money. but tí senator yẹn pè mí ńkọ́, ó rẹ mi ò senator ni. For your information, ó rẹ pé mi ò senator mi rí mi ò senator So, Ṣé o senator to wá kọ́kọ́ pè mí nìyẹn? If you don't know, ẹ̀hẹ́ ṣé o ti rí àánú òjò rẹ̀ ẹni tó blọ́ọ̀gì ńjọ yẹn òun pẹ̀lú òṣìbàjò lélẹ́yìí ẹni tẹ̀mí ń blọ́ọ̀gì rẹ̀ tí mo sọ pé ó sọ pé tó kọ́kọ́ tòsí mi kò tí ì má rí di ọ̀la ṣé òun gbọ́dọ̀ mi kó lọ́mọ kó lọ́mọ ìyálàjẹ́ lèmi jẹ́ ìyálà mo dájú mi tiẹ̀ ń ṣe ìyálà yẹ god forbid lórúkọ jésù mi ò ní jẹ́ ìyálà yẹ because àwọn ìyálà yẹ orí burúkú kan bá wọn tó bí mo lòṣì tó bí mo yà tó bí mo ègún tó bí mo èpè tó bí tó bí hooligans sígboro ègún wà lórí àwọn ìyálà já ẹ ègún wà lórí àwọn ìyálà já ìrọ̀dìrọ̀ ẹ lórúkọ jésù mo jẹ́ tẹ bọ́tì ọmọ ọ̀dọ́ lẹ́mi ajá lẹ́mi ó dáa ju ìyálà já ẹ lọ ó mọ́ràn mi ó dáa ìyálà yẹ ẹ lọ ẹ̀sà bingo ẹ̀sà useless ẹ̀sà the terrorist anybody tó bá ti ń terrorize àwọn ènìyàn ayé ẹ̀ ti bàjẹ́ ẹni tó rí àwọn sínétọ̀ yẹn reason tí mi ò fi ọ̀nà wọn because wọ́n lọ sí chọ́ọ̀chì sọ sí tóbi rẹ̀ wọ́n set ẹ̀ sínú sínú game simply because they want to get in position they want to get into position if they don't respect that man will they go to his church how can you say because you want to eat over fẹ́ jẹun kó wá bá yẹ ẹlòmíì jẹ God forbid mi ò ní ṣe let me wa tell you something èmi mo kọ́kọ́ connect ẹ̀ mo wà sí àyíndé àtọjọ́ ẹ̀ lórí ẹ̀ ti dàrú lójú wo pé òrèèyàn tó dáa tó wà sí àyíndé rí èmi ni mo connect ẹ̀ náà ọ̀rẹ́ yàn gidi láyé ẹ̀ audio person yẹn from a to z èmi mo sọ bẹ́ẹ̀ fún wọn from a to z orí bẹ́ẹ̀dì mo kàn ṣe pray tán lẹ́ẹ̀kan tí mo kàn wọṣọ ìyẹn mo kàn jókòó sórí bẹ́ẹ̀dì mi àtọ́ mo bá ṣe pray tán mo kàn jókòó síbi mo kàn fi fóònù mi ṣeré mo níjẹ́ wo wèrè ẹ̀ mo ti po sọ o ṣe méjì o ti lọ ṣe bí olórí burúkú kan o ló fẹ́ ṣe bí àwọn ọ̀yọ́ ìwọ o fẹ́ ṣe kiri kan o ní gbogbo wọn ugly ìwọ ló ugly jù ní gbogbo àgbáyé lọ́jọ́ tí mo ti ń rìn ẹni afọ́jú fine jù ẹ lọ dwarf àwọn picnic tó kéré yẹn àwọn rárá wọ́n fine jù ẹ lọ ah, àwọn wo ni àwọn abirùn wọ́n fine jù ẹ lọ investor wọ́n fine jù ẹ lọ gbogbo àwọn aláìsàn ayé wọ́n fine jù ẹ lọ ìwọ àtàwọn òkú tó ti kú ti pẹ́ tó ti ẹ̀ bámu ní the same category òkú tí ò dẹ̀ lógo tó kú tí ò tí ò tí ò rógolo bó ṣe rí nìyẹn ó dàbí òkú ẹ̀sálẹ̀ tó ti ẹ̀ bá bó ṣe rí nìyẹn èmi ni mo ẹ mo ẹ ó wá mo máa play ẹ fún yín sí ẹ̀yin èèyàn máa gbọ́. don't don't call her she came me on the Facebook to slander my husband who is your husband ongo ò jẹ́ súnmọ́ ẹ̀ nígbà tí ẹlẹ́dàá nígbà tó fẹ́ kẹ́lẹ́dàá àlìmọ́tò padà lẹ́yìn òun àti àyìndé ongo ò jẹ́ súnmọ́ ẹ̀ àfi tó bá fẹ́ kẹ́lẹ́dàá ìyá òun padà lẹ́yìn òun tó wà láyé tí àlìmọ́tò wà láyé tí wọ́n ń bú ìyá láyà àlìmọ́tò ṣàdíà

ìdá pátápátá máa sọ pé orí ò pé ó ti tọrọ yẹ̀sán náà lọ́wọ́ mi yes ìwà tó bá dẹ̀ wùwà torí ò bá pé because ó ṣe nǹkan torí ò pé fún mi kì í ṣe fẹ́mi nìkan bó ṣe wùwà yẹn àkànní báwo ló ṣe máa sọ pé kí ọmọ tó terrorist kékeré yẹn kó lọ bá òun bẹ̀ẹ́ sábọ̀dù wú ìṣe sábọ̀dù wú ìdá wọn gangan mò ń bọ̀ lórí ẹ ọmọ ẹ olóòní bú mi bóyá tàmí ló máa bú mi ẹ bóyá tàmí ló máa bú mi ìwọ ìwọ terrorist yan get terrorist ó ti mọ rẹ torí mi ò fẹ́ mi ò fẹ́ dà pọ̀ mọ́ bíbà ọdún tí bá tiẹ̀ dárúkọ ẹ̀ ń bí náà ara yín náà ni ìwọ dòkásì ṣùgbọ́n wo sì ń sọ fún pé ẹ mọ mi kíní kan kì í ṣe pé ò lè ja o wàá bá mi jà ṣé ò lè dúró tì mí ni fisikálì wọn ò bí yàrá yẹ dáadáa wọn ò bí eku èmi àti wọn bí eré gbogbo àwọn màláìkà tí mo ti bá fa wèrè yìí gbogbo ni mo ti dúró tì face to face ah, ilé ilé mc mo gbé bẹ̀ àmì ilé sáríà mo rẹ́ẹ̀tì ilé lọ́wọ́ ẹ̀ nígbà tó yọ mí lẹ́nu mo sọ fún ẹ mo ní tó bá bí ìyá ẹ̀ dáadáa ìwọ ló kọ́lé o máa bọ̀ o ṣó lè pààyàn kó o jí ó sánlé ni. màláìka wá níjọ́ tó jí owó last month tó ṣe ṣáàtì tó ṣe ẹ bí ànẹ́sì wà ń bẹ̀ ìjà ṣe gbòòrò ó gbá mọ́ mi ọlọ́run fẹ́ gbà mí gbá mi wò mo gbá mọ́ mi ò sásẹ́yìn obìnrin bí ọkùnrin ni mí ọkùnrin ló wà nínú mi gidigba ọkùnrin ló wà nínú mi tó wá tún mọ màláìka mi kí lorúkọ ẹ̀ Pasuma ngbà tó wá mo ní mi ò wá sí patí ẹ ó pè mí pè mí pè mí bàbá ọmọ mi ní lọ wọn pọn ẹ mo ní wọn ò pọn mi lé wọn ò pọn mi lé wọn kò fẹ́ tẹ̀lé mi délé ni àǹdẹ ẹ̀kan bẹ̀rẹ̀ sí dalé mi rú mo ní mo mọ nǹkan tí mo sọ ngbà tí mo débẹ̀ mo ní ṣòwò ló fẹ́ mo wá ń fi owó yẹn mo fi ń gun lọ́rùn bá mo dúró sórí stage tí ó dẹ̀ ń sọ fún mi pé bọ́lá kí ni mò ń ṣe ó sọ fún jàkúsì sọ fún mi pé kí n má ṣe bẹ́ẹ̀ màmá ẹ má ṣe bẹ́ẹ̀ mo ní kí n má ṣe kí kí ló tó ń pè mí if you want money i can easily send money to you wọ́n ti gba owó lọ́wọ́ mi many times tán máa mi lọ́ mi àròwọ́ sanwó òtẹ́ẹ̀lì o àròwọ́ ṣe kíní kan o àbàṣọ wà ní kíní kan ní ìgbà tí kíní gbé wá sí eh, South Africa eh, ẹgbẹgbẹ máa fún wọn lọ́wọ́ mi ò dẹ̀ béèrè lọ́wọ́ wọn mọ́ but you don't disturb me àwọn èèyàn tó rò pé ìwọ ọmọ asádànù ni torí ọmọ mi tí wọ́n wà ní school ní nàìjíríà nígbà tó ń búlì lèmi ṣe gbọ́ ọmọ mi kúrò nàìjíríà èmi personally èmi gangan ikọ̀ ni mi tó bá lè pààyàn máa sọ fún mi tó bá lè pààyàn kó dúró ti pé wọ́n ló pa ó yá dúró gbogbo àwọn èèyàn tán ti pa ní nàìjíríà tí wọ́n máa pa gbogbo wọn yẹn wọ́n máa deny ni kò sẹ́ni tó lè pààyàn kó dúró tì kò sí pé o lè pààyàn kó dúró tì pé wọ́n ló pa kò sí nàìjíríà òun lẹ gbọ́ kẹ́sì mọ́dẹ́rànsì tí sílẹ̀ tó ń pariwo fò tó ń pariwo pé ẹjọ́ ẹ bá ń gbé wálẹ̀ òun kọ́ ló ṣe míwàá àwọn ló ṣe é tí ò bá ń ṣàwọn ló ṣe ni wọn ò ní àbádàn máa yẹn sílẹ̀ tó ráyè máa yẹn sẹ́tù sẹ́tù church yẹn dẹ̀ sẹ́tù káwọn politicians tó sọ pé àwọn fẹ́ pray mbẹ̀ kí ni wọ́n wá pray mbẹ̀ sí wọ́n bára wọn ní mẹ́ta mbẹ̀ ó wá sọ pé kó má pè mí tó o bá fẹ́ personal number mo ní nọ́mbà Dagaba tó o bá mọ̀ hmm, mo ní nọ́mbà eh, kí lorúkọ Gbajabiamila ó ti pè mí tó o bá mọ̀ kí lorúkọ má jẹ́ ń dárúkọ àwọn ọmọ ó fẹ́ sọ sínétọ̀ PDP tó ti pè kò get over my head mi ò gba sílẹ̀ kan lọ́wọ́ anybody kò get over my head and before kí n tó wá sórí Facebook for your information sórí àánú òjò yẹn tí mo fi wọ̀n ẹ́ sìn onítọ́ni command ní CAC ọ̀gá ọ̀gá ló jẹ́ sí èdìdí bẹ́ẹ̀ ni torí ẹni gbogbo wọn ò ṣe lè sọ̀rọ̀ ọ̀gá ló jẹ́ sí Kàsálí nígbà tó wà ní CAC ọ̀ndà ẹ̀ ló wà ó ń gbọ́dọ̀ mi Kàsálí ó kéré sí lọ́jọ́ orí ó kéré sí nínú ìpè ó mọ gbogbo àwọn tí mo sọ gbogbo àwọn tí mo dárúkọ nínú CAC di àmọ́dàn àwọn tẹ́ ń pè ní bàbá àti tẹ́ ń tẹ́lifà fún bí tí mo ń pè kọlẹ̀ mọ́ pé nọ́ọ̀bì today o nọ́ọ̀bì today àbí kẹ́ ti ẹ ti sínwín ni abẹ́ ti ya wèrè dànù ni abẹ́ ti ya wèrè ni. Kasali Kasali is a small boy but nítorí pé wọ́n ní èmi ò kì í rest mi ò ń disrespect èèyàn that's me for you for me torí pé mo wá gbé yín mo pọ́n yín lé ẹ máa sọ pé fẹ́ yẹ̀yẹ́ mi àwọn tẹ́ ẹ pè ní bàbá yẹn èyí tẹ́mi pé ọ ẹ̀ mọ̀ wọ́n tí mò ń blog ni o mo fẹ́ ṣàlàyé fún ẹ lẹ́nìí blog kan mo ti gbé èyí tí mo kọ kíní síjọ yẹn because mo believe pé tó bá mọ èèyàn tó bá ṣe gidi tí náà dé help wọn rí they should help you also when you are going through problem when I block those people I know why I block them èmi ni mo blog wọn and you don't know them let me now explain them to you àwọn tó blog yẹn ó ò mọ ẹnìkankan ò mọ̀yàn third in command ní CAC ní àánú òjò jẹ́ gbogbo CAC tí wọ́n pín tó wà ní ìlú òyìnbó pátápátá tí wọ́n gbé láti nàìjíríà àwọn pásọ̀ yẹn àánú ló pín wọn sílùú òyìnbó ò ń gbọ́ is a big boy is a big man tí n bá kàn lánàá mi gbògà tí n bá sọ̀rọ̀ àwọn tó lórúkọ ni mo ti bá rò àwọn tó èmi gangan èèyàn ni mí because you don't know person you don't know person that's why ló ṣe jam talk ó yẹ kó respect fún mi ni kó o máa sọ pé ìyálàyẹ lèmi ò ní ọpọlọ tí ọlọ́run fún mi because you have no fear of God ọlọ́run ló ń fún yàn ní ọpọlọ ló dẹ̀ máa ìbẹ̀rù ọlọ́run dẹ̀ ló máa ń ni á ò ní ìbẹ̀rù ọlọ́run ẹ̀sà bingo ẹ̀sà terrorist ẹ̀sà the dirty bitch. ó ní ẹ má drink ẹ mọ́ ó wá kúrò ọmọ boyfriend òun èmi kọ́ mo connect ẹ ṣé tí ìbá sọ̀rọ̀ tí mo gbé wá síbi ṣé o máa lọ sí nàìjíríà ni. ó ti tún wá familiarity àwọn kìíní ni ẹ̀yin sílẹ̀ tọ̀tẹ́ bá lọ ọ̀dọ̀ ẹ̀ ó máa ba ayé yín jẹ́ ni torí mo ti rí terrorist kékeré ìwọ torí pé mo ti ń pọ́n Dino Melaye léńjọ́ yẹn o ti sáré lọ gbé Dino Melaye ìwọ terrorist the younger terrorist o ti gbé Dino Melaye o ti kọ kinní kan sí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ipò o ti o ti máàkì ẹnìyẹn pé ìwọ náà ti wà nínú líìkì yẹn àbí then mhm. tó o bá fẹ́ ṣe o ò ní ṣe báyìí báyìí fẹ́mi tó bá sọ pé o clever àbó sọ pé o gbọ́njú máa fi àdúrà dismantle ẹ physical spiritually face to face máa dismantle ẹ ní orí facebook náà máa dismantle ẹ máa ba gbogbo agbára yín jẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi ò lo ewé mi ò légbò kò ní dáa fún sàkámà jẹ́ kò ní dáa fún orí burúkú òróró tó ń ta ìwọ tó ń ta tó ń purọ́ àwọn òróró tí wọ́n ń tà tó wà ní gbogbo ṣọ́ọ̀bù gbogbo nǹkan tó ṣe yẹn òróró success ní báyìí ẹ máa fi ṣe bíbà ẹ̀yin olórí ibùkún náà lè gbàdúrà ẹ máa ṣe báyìí tẹ́ bá ti ṣe bíbà ẹ máa ṣe bíbà báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe tẹ́ bá ti ṣe báyìí ẹ máa ẹ máa lọ ra lé olórí burúkú ó máa gbé ilé lórí àwọn ilé táwọn ẹni ẹlẹ́ni fi polówó lórí Facebook àmì lórí YouTube á gbé yẹn ẹ rí gbogbo ilé ìrẹsì mo ra lé síbi àṣẹ rírí ọ́díò ní gbogbo nǹkan ẹ̀ ó ti ń purọ́ jù orí burúkú ṣe jẹ́ tiẹ̀ ná ẹ sáwèrè let me play it ẹ̀yin tí sínétọ̀ ẹ má pè mọ́ orí bí mo ṣe blast sínétọ̀ ni kò lè ẹni bọ̀bọ̀ tí ẹni tó wà mẹ́ yẹn your gift will usher you to the front I know a lot of senators ọmọ kan tó ṣẹlẹ̀ kò wọ orí mi mo wá mọ ẹni tó ju yàláyà sínétọ̀ lọ ọlọ́run tó dá ayé àti ọ̀run ìwọ tó o bá dọ́lọ́run mọ̀ tó o bá mọ ọlọ́run o lè mọ yàn o ní fear of God wàá kàn máa pàṣẹ wàá máa gọ́ ọmọ ẹni wàá máa pàṣẹ wàá máa gọ́ ọmọ ẹni wàá máa pàṣẹ wàá máa gọ́ọ̀mù ẹni. o rò pé tí sílẹ̀ tọ̀tọ̀ ní mo ṣe kọ́mẹ̀tì sórí Esabod will die ó máa kúkú ìyà ó máa kúkú ẹ̀sìn very very soon. He's not glorifying the name of God. I'm going to play it now for you to know. Esabod mm, ikú oró ló máa kú ikú ìyà ó ti ń sọ mo kí kọ́kọ́ àwọn tó blọ́ọ̀gì yẹn kí kọ́kọ́ sọ fún ẹ ṣebí ìwọ kàn mọ antagonize ni ó ti mọ òjò àwọn yẹn wọ́n kéré gan ọgbà tẹmí ti bẹ̀rẹ̀ mílíṣì tèmi àwọn àti délé òjò gan wọn ọjọ sí lẹ́bù kan àwọn tí mo mọ̀ mo ń sọ̀rọ̀ àwọn èèyàn mo ń sọ̀rọ̀ àwọn èèyàn àwọn èèyàn tó ti wà ní ní ní kínní tí bá fẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn náà tó wà nígboro àwọn tó ti pẹ́ old timer no be today no be yesterday ó ti yé béèrè lọ́wọ́ òbésèrè ẹ̀yìn àwọn tí mo dárúkọ yẹn náà lọ́dún gbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àwọn tó gbé sókè gbogbo wọn tó sọ̀rọ̀ àǹdẹ̀ pátápátá but you know what people will not remember your face because I don't sleep around mo rí àwọn tó ń fẹ́ ọ̀rá wọn irú ọ̀rẹ́ kí lorúkọ yẹn àwọn tó ń pè ní Gbénga ọ̀rẹ́ àwọn adékọ̀fù yẹn ṣèbí tó bá fẹ́ nìkan wọ́n máa ń fẹ́ wọn round báyìí ni ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ fẹ́ mi wọ́n lè ṣe now they can't do that because i'm from Ondo State ilé ọba dẹ̀ náà ti bí mi àní mo tún túra mi bí dignity mi bí mo ṣe sọ pé mi ò ríyàn tọ́ mi èèyàn màmá mi is sure the kind of person tí màmá mi jẹ́ ni olórí burúkú tọmọ ẹ ń sùtà tó ń ṣe jàtìjàtì káàkiri tí ò ní bẹ̀rù ọlọ́run ṣó o pé olórí burúkú ni ìyá tó bí náà ni olóṣì onílara ó ti gbọ́ ó sóun ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé mo ṣẹ̀ ń ṣiṣẹ́ sínétọ̀ yẹn ni ó ti mọ àwọn tó ti pè mí lórí sínétọ̀ yẹn sínétọ̀ mi tó ti pè mí I never ask anybody if I ask anybody for money let God punish me kó má gbọ́ tèmi I never ask anybody for money kí ilẹ̀ tó wá sórí Facebook mo mọ èèyàn òní gbogbo ẹ gbogbo àwọn èèyàn tó ṣe pàtàkì láwùjọ anybody ẹni tó ṣe pàtàkì èmi gan pàtàkì ni mí if i can if i èmi ìwọ ìyá ti àyà àti bàbá tẹ oníwọ́n tó ẹ dàgbà bàbá tèmi kú nígbà tí mo wà ní kékeré and the Lord take care of me and i pass through many things and my face still remain like this his glory his power belongs to God alone ìwọ ìyá tiẹ̀ ó ló fi spoon àti kíní kan tó ẹ òun pàánù àpàtó ogun àná kẹ pàtàn eyín tí ìyá ẹ tatari tó taṣọ tó ṣe padà taṣọ tó ṣe kíní kan kẹ bú èèyàn ìwọ wá ń ṣe tẹ́ o fẹ́ máa romance Àyìndé òun kò ní fẹ́ kú lọ́mọdé náà òun ò dẹ̀ ní fẹ́ sorí burúkú kò dẹ̀ ní fẹ́ kí ayẹlẹ́dàá lè mọ́tù àti gbogbo àwọn ọmọ ẹ̀ gan pàápàá mo bú àwọn ọmọ ẹ̀ nígbà kan rí but always i always embrace them nínú wọn mo tí wọ́n ti ṣe birthday tí mo máa kì wọ́n síbẹ̀ yẹn tí wọ́n ò dẹ̀ ṣe happy birthday fẹ́mi bóyá lè hide is under pray fake account wọ́n wá ṣe because wọ́n lè má fẹ́ káwọn èèyàn come after them mo pọ́n lé ongo ò ní fẹ́ kàbùkù náà kó súnmọ́ ìwo lórí burúkú yes to be candid kì í ṣe pé mo jealousy tí n bá fẹ́ jealousy èèyàn ìwọ mi ò jealous any bitch anybody má jẹ́ kí n tàn yín mo loaded your gift will usher you to the front ni wọ́n sọ ibi tó o máa ń ṣe yẹn náà o máa usher ẹ to the graveyard a jealousy and bitch attitude tó máa ń ṣe yẹn you are the best blogger ta ló fẹ́ gbéṣẹ́ fónídọ̀tí ṣé ìwọ yẹn tó bá tẹ̀ fẹ́ pè ẹ́ ó lúkọ gìlẹ̀ táwọn máa pè é orí bó ṣe lọ nàìjíríà náà ni wọ́n ti múra fún ẹ tán ni ó dẹ̀ múra wọ́n fún ẹ ní at least a week kó tó prepare fún nàìjíríà yẹn bó ṣe débẹ̀ náà fúrọ̀bà ló wọ lọ fúrọ̀bà ló wọ̀ lọ òdebẹ̀ náà ò bẹ́ gbẹ́ pé wọṣọ dúdú bọ́ńfà pọ́npẹ́lẹ́ làṣọ tó fi roko ọba ló wọ̀ níjọ́ yẹn ni gbogbo apá ẹ̀ ṣe yánmayànmá apá ẹ̀ ṣàn sílẹ̀ báyìí èmi sanra ni mo ní bọ́ọ̀dì mo ní flesh ṣo fẹ́ fi mí wú ẹni ìwọ kò dúdú kò rẹ̀rẹ̀ tí ń sọ̀rẹ̀ tí tí tí ṣàwọn wọn nílẹ̀ mọ̀ dúdú. àlẹ́ òun àwọn ẹgbẹ́ wà nínú nínú sùn ní Ìbàdàn Ìbàdàn làwọn ẹgbẹ́ wà nínú sùn dẹ́ni ẹ eh, o ti wá ń pe àwọn kábíyèsí nísìn ní àwọn bàbá ẹ that's very good ọ̀dẹ̀ ọ̀dẹ̀ bó jẹ́ ìwọ ló ń ṣeṣẹ́ yẹn nọ́mbà ti wá bẹ́ẹ̀ yẹn kíákíá ló máa palùdà ẹ palùdà ó ẹ palùdà ó máa palùdà kíá ni torí pé àwọn èèyàn ò lówó ó máa palùdà ni i'm not doing it because of money because money will come because money ṣó ti yé it's not about the money go tó bá ní ayé tó bá affect positive To gbogbo àwọn tó sọ pé wà lẹ́yìn ẹ̀ to lo fún lówó wọ́n dáwọ́ fún wọn ni ìwọ kọ́ ló dáa torí àwọn ọmọọṣẹ́ yẹn máa máa grumble gbà pé a lè máa dáwọ́ fáwọn èèyàn kankan tó máa bú wa tó bá ti yá o wọ́n ń dání it's not from your pocket àwọn ìlẹ̀kẹ̀ òṣì tó ń tà yẹn four five dollar tó máa tà fún wọn twenty five dollar three dollar èló ló ń jẹ ń bẹ́ẹ̀ wa ni wọ́n ti rọ́ndà ìlẹ̀kẹ̀ mẹ́wàá wọ́n ti three hundred let me tell you ẹlòmíì lọ síbi iṣẹ́ lọ́jọ́ kan ní Canada ó máa gba three hundred per day To bá ṣe fifteen hours tó àmì tó ṣe twelve hours ó máa gba two hundred per day meanwhile ó máa yọ owó ìlẹ̀kẹ̀ nínú èlò lè rí ẹ gan tó ń pariwo tó máa jam talk tó máa pariwo tó máa ṣe rádaràda tí wọn bá fún ẹ ní yarí ni ò ní wọ bí wọn ráṣọ fún ẹ ò ní ráṣọ wọ kò sí nǹkan tó rà fúnra rẹ wàá máa já ewé yẹn ewé sobo tóun tó bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ níjọ́sí ó ń jáwọ́ ibi tó ti ṣe nǹkan tó da ọmọ kékeré ni ewé yẹn wàá máa já ewé ewé China wàá máa já yẹn wàá máa já yẹn sí bíbẹ̀ yẹn wàá ní òkèèrè nìkan ti pè ní Canada wàá máa sọ jáde Canada fibroid Canada lo eh, diabetes já Canada kìnìkan kìnìkan onírọ́ olòṣì ta ló ṣe drama fún òfun ni tí àwọn bá fẹ́ ṣe drama tó bá fẹ́ wojú èèyàn tó bá tẹ̀ kọ́kọ́ fẹ́ wo fíìmù èèyàn wàá kọ́kọ́ wò pójú ẹ̀ fún ẹ you are not a comedian you are o, o terrible o horrible you are a terrorist okay? Uh, stop bringing stop bringing Auto Bola I came here to uh, to black to slander Wasiu Ayinde ṣó bẹ́ẹ̀ níṣẹ́ ni ṣebí òfin rẹ̀ fẹnu ẹ̀ sọ pé ní kò má dá sí mo slender kí ló kàn ìwọ slender ẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta tó ló bá yàwó kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ sùn simply because ó jọba ṣebí òun yẹn tèmi bá tiẹ̀ wá ń gbà yẹn tèmi bá tiẹ̀ bínú ó ṣe nǹkan fún mi tí yóò dá tèmi sọ pé eh, you are just saying me, and ewé tẹ wà níbí báyìí you understand me tí n bá ti rí yín ti kọ rubbish ma will block you down. i know you want to fight because you want to go Eh, ẹ mọ̀yàn rí náà ó mọ̀yàn ẹ sábọ̀d òun wá gbogbo èèyàn ó ló mú ẹ kó o lè wọ èkó èmi bọ́lá fọláṣadé single handedly màá rìn wọ èkó tó bá wù mí láti wọ èkó kò tí ì wù mí màá kó mo mi sílẹ̀ tó bá dẹ̀ wù mí tí bá dẹ̀ bẹ́ẹ̀ ni torí because ọmọ mi ó lóun like nàìjíríà mọ̀ fọ́ nǹkan tójú ẹ̀ ti rí but èmi Tinubu lè máa wọ Èkó máa wọ Nàìjíríà ẹni tó bá ní má dé ni mi ò ní dé bá èmi Bọ́lá Fọláṣadé mi ò pààyàn mi ò dẹ̀ ṣe bí ibi ò lè bá mi láíláì wọ̀ ni ìwọ olórí burúkú bingo bíngò ẹ̀sà olórí burúkú èmi mo kọ̀nẹ́ẹ̀tì e tó bá jẹ́ pé o ṣe ni ma kọ̀nẹ́ẹ̀tì e bó ṣe wà yẹn ọlọ́run mi ò fẹ́ ba tiẹ̀ jẹ́ ni gbogbo ewé tó ń tà yẹn ni ọ̀fẹ́ ni tó máa gbọ́ gbogbo ẹyọ kan báyìí tó pín wọn yẹ́lẹ́yẹ́lẹ́ wọ́n ti mix it together twenty dollar ní gbogbo ẹ gbogbo ẹ ni wọ́n mísì gbogbo iṣẹ́ ló ṣe máa fi bà tiẹ̀ jẹ́ lórí facebook but èmi ò bá tèèyàn jẹ́ ni torí mo sì ń wò pé bóyá o máa jẹun mi nífẹ̀ẹ́ kí ìròyìn pàbọ̀ olórí burúkú tó wá sọ pé o ò fẹ́ dà sí kó mí o káwọn èèyàn kan kó jẹ tó bá ti rí wọn báyìí lójú tiẹ̀ wọ́n ti fẹ́ gba orí facebook mọ́ lọ́wọ́ ni aláìníkan ṣe olòṣì àwọn tó máa ń bẹ́tà ayé èèyàn àwọn èèyàn gidi wọ́n máa ń help ayé ni. positively let me tell you àbúrò àánú òjò is a geo délé òjò ó ní mo ní mo gbé mọ́tò fúngbà tó fẹ́ bẹ̀rẹ̀ church mo gbé mọ́tò fúngbà tó fẹ́ bẹ̀rẹ̀ ministry owó tí mo fún olówó yẹn kéré owó yẹn kéré mo dẹ̀ ní òkè gba mọ́tò kó tà sí tó bá ti ta mọ́tò yìí fowó yẹn kún mo fún mọ́tò àbúrò àánú òjò ni ó pè mí lamẹ́ríkà pé kí ló tẹ wá ń ṣiṣẹ́ lamẹ́ríkà ẹ ti help àwọn èèyàn náà tí wọ́n dẹ̀ wà ní good position ọmọjọ́ tí mo ti ń ṣe ni tó bá dẹ̀ rojú mi àwọn ẹgbẹ́ mi ti darúgbó mo mọ nǹkan mo mọ tọ́lọ̀ ń fi ṣe fún mi look at the way I shout the way, I talk the way ó sọ fún mi mo ní kí mo ní mo ní kí ìtumọ̀ yẹn for you to know no be today audio things ẹ kàn ń ṣe audio ẹ fẹ́ lọ ṣe nǹkan báyìí ẹ máa tẹ̀ sórí facebook ó yá o mo ṣe lè ẹ lọ ṣe ẹ jẹ́ ká wò ó kàn bá lè fún yín praise kàn bá lè sọ pé ẹ ṣe dáadáa you know and you are deceiving yourself you deceiving yourself òrè tell ọlọ́run bá ti téèyàn bá ti ṣe fún apá ọ̀tún apá òsì ò gbúdọ̀ mọ̀ kí wá tó torí pé don't don't brag mi ò brag i'm not bragging i'm saying the right thing i'm telling you nothing but the truth èmi ni mo connect ẹ sábọ̀dù mọ́ àyíǹde wàsíù bí ò bá jẹ́ ọ̀rọ̀ mi nígbà yẹn kò sí nǹkan tó fẹ́ mu lọ sẹ́kọ̀ọ́ kì í tiẹ̀ ń ṣàbíkẹ́ èmi bọ́lá ni èmi ni mo gbé fèmù yẹn wá ìlú wa change nígbà tó ti mọ àyíǹde báyìí wéré ẹ wá gbókùn ó ti bìlí pé òun gbogbo ẹni ló máa lò láti wọlé sọ̀rọ̀ gbogbo àwọn politicians nǹkan tó fẹ́ ṣe nìyẹn láti lọ jalè ní láti lọ dalérú olóòrò òbúkọ ni tó bá ti débì kò òórùn máa débẹ̀ ni ó sọ ẹ eh, don't stop ringing him i mean stop ringing her she came on this social media to slander my kìnnì kan ìgbà tó ń ríngì mi yeah kò ní cool fún kò ní cool fún Esabod. let me play the olórí burúkú ẹ̀ they stop bringing Auto Bola you serious ṣé sílẹ̀ ìyẹn nìkan lórí bàbá mi Bọ́lá Ahmed ti pè mí ah, ọlá ti ní ìwú ti sọ̀rọ̀ àti gbá ọmọlódó dá ti sọ̀rọ̀ àti gbá pàjábí ti pè mí gbajani gbajani gbajani ní ayé à ah! <laughs> bóyá lẹ mọ̀ bóyá lẹ mọ̀ bóyá lẹ mọ̀ eré burúkú máa tẹ ewé kọ́bọ̀kọ́bọ̀ ẹ lọ ológo ológo ológo wòṣìwòṣì ológo wòṣìwòṣì wòṣìwòṣì ológo wòṣìwòṣì wòṣìwòṣì ẹ sá fọ́dọ̀ ológo wòṣìwòṣì o wòṣìwòṣì ògo wòṣìwòṣì lẹ́yìn gbé wáyé ògo wèrè ògo bẹ́ẹ̀ sì dín lẹ̀ lórí Facebook ẹ̀ lè jẹun hmm. ògo bẹ́ẹ̀ sọ́yàn lẹ̀ lè jẹun hmm, ògo bó tọgbọ́n sì díẹ̀ lẹ̀ ò lè jẹ ògo òṣì ògo orí burúkú ògo ògo tí aṣọ ò fìtì mọ́ òsì kankan tó fìtì ẹ̀ ògo ó ti useless ó dàbí òkú tó ti ẹ̀ bam for long time níta fún kò níta fún ìyá alájẹ ẹ lọ́nà ọ̀run ó ń bú ìyá àlìmọ́ ti ṣàdíà ó ń bú àwọn àgbàlagbà ó ń bú gbogbo wọn bá ṣe tán ni wọ́n kúkú ti mọ̀ òun òun òkú sọ pé ni ò pé ìwọ ò sọ pé o fẹ́ tẹ ẹpọn kábíyèsí aláàfin ọ̀fọ̀ yìí ló máa fọ́ ó máa ṣe ló ń dárúkọ gbogbo pàtàkì àwọn ló sọ pé wọ́n sọ pé kinní kan ó wá ṣe tán ó fẹ́ máa rò máàsì wọn àbúrò àwọn kọ́ ló sọ pé kí wọ́n pè mí àbọ̀rẹ̀ pé bí má ṣe ń ṣe yẹn àní ọ̀yọ́ tèmi ò ṣe bí ẹnì kankan àjí ṣe bí ọ̀yọ́ là ń o ní kankan téèyàn lè copy ìwọ continue to copy me come to Nigeria tí n bá kọ̀mù ńkọ́ ṣé nàìjíríà ìwọ tó ní kí come to nàìjíríà mi ò ní dé báyìí ò ní pẹ́ kù very soon bó ṣe sọ pé come to nàìjíríà yẹn láṣẹ Èdùmàrè kí coronavirus tó lọ ó máa kú bóyá corona ló máa pa àbí mọ́tò ló máa pa ìkan nínú méjèèjì bọ̀ tí ilẹ̀ máa jìmọ́ ẹlẹ́sẹ̀ for you to set to me come to nàìjíríà yẹn ò ní yé bí ò ṣe kíkú ni ó máa kú. Hmm. Hmm you no try me mo wá ti gbogbo èèyàn lè máa sọ pé èmi ò ṣe sábọ̀dì ó ní ẹ eh, you know that when i say something you always come to pass ṣé ọjọ́ tó olóò ṣe ọjọ́ kú ẹ̀ tó olóò ṣe ọjọ́ kú ẹ̀ tó pè ní birthday ṣé ìwọ ò sọ wípé on the fifteen of this month pé coronavirus máa ti pàṣẹ ẹlẹ́ pátápátá ọ̀rọ̀ ẹ kí ló tí ò wá sí ìmúṣẹ tó lọ́rọ̀ tó sọ ó máa ń wá sí ìmúṣẹ olóòfẹ́ gbàdúrà fọmọ èèyàn àdúrà wo ló gbà tó ti gbà lórí gbàdúrà fúnra ẹ ná gbàdúrà fọmọ ẹ ko. lọ́kọ̀ọ́ gbàdúrà kò yẹ sórí ibú gbàdúrà kí bá lọ kí lọ fún ayé ẹ gbàdúrà kò yẹ rùn kiri bí òbúkọ gbàdúrà kí bá lọ kàtí lọ kí ayé ẹ kó kúrò gbàdúrà kí ojú ẹ kó tiẹ̀ fáìn díẹ̀ gbàdúrà kẹwàá ọlọ́run tiẹ̀ yọ lára ẹ gbàdúrà kò yẹ sórí burúkú gbàdúrà kò yẹ ṣe mistake gbàdúrà kò yẹ rùn gbàdúrà mm, gbàdúrà kò yẹ ṣẹ̀sìn kó tó rí kọ́bọ̀kọ́bọ̀ gbàdúrà mm, ṣọwọ́ ewé ló ń tà yẹn ni àbọ́lọ́run jẹ́ agbádùn let me play ìjàre. sórí jẹ́ kọ́kọ́ analyse àwọn tí o blog yẹn ò kúkú mọ̀ wọ́n agbájé wà ń former chairman of Ẹ̀pẹ́ local government ṣó ń gbọ́ àwọn tó lè pa ẹ́ to le ta ẹ́ jẹ to le ra ẹ́ pa jẹ wọ́n ti bọ́ wọ́n ní fún wọn lè kanná bẹ́ẹ̀ ni bàbá wọn Baba Ti tiwọn ló nílùú Ẹ̀pẹ́ tán bá ti mú Animashaun bá ni ma Animashaun kan kábíyèsí o wọn le lè yájú baba, bàbá Ṣẹ́gun baba bàbá ọlọ́kọjà ni nígbà tí wọ́n wà láyé ni tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan lẹ́pẹ́ kí kábíyèsí anímàṣà bá fẹ́ ṣe nǹkan kan lẹ́pẹ́ wọ́n máa kọ́kọ́ pe bàbá ọlọ́kọjà ní àwọn èèyàn nìyẹn mi ò dẹ̀ mọ̀ bàbá yẹn may so rest in perfect peace wọ́n rí mi àwọn èèyàn jankan jankan ló máa rí mi ní wọ́n àdmáyà mi ni wọ́n máa pè mí pọ̀ mọ́ dáadáa báyìí torí pé wọ́n rí ògo ńlá nínú ayé mi ni ìwọ ológo ológo fẹ́ẹ̀kì ológo ṣáínà oh, ológo ewé ológo egbò tó o bá pe owó pọ̀ kó o pò pọ̀ o ò lè èèyàn èmi bọ́lá ni mo connect yẹ connector lèmi bẹ́ẹ̀ ni connector lèmi you see me o máa bìrì pé bóyá ṣe ni wọ́n fẹ́ ṣoore fún mi èmi fẹ́ ṣoore fún ẹni tọ́lọ̀ ń deposit inú mi he prepare me ìwà ó ṣí èrè dànù arúgbó ó dàbí ó dàbí arúgbó gorilla àní gorilla àti ń pa sòló máa fẹ́ láàsì. ṣé àmà náà nìyẹn kò yẹ kí n já ẹ tán ò mọ̀ yan ẹni tó ń pè ń sáré àwọn ló gbé ṣéènì sọ́wọ́ tó dàbí tó dúró yẹn òun nìyẹn ẹni tó ń pè ń àwọn ló gbé ṣéènì tó display ọwọ́ tó display òrùka tó ṣe yẹn ẹni tó ń jẹ́ sáré àná tó ròkùnkù dàmọ̀ àánú òjò ló wà ń tó gbé microphone sọ́wọ́ yẹn ẹ nọmba three ń CAC hmm. àwọn bàbá bí ara gan wọn wọn wọn fojú parẹ́ bẹ́ẹ̀ ni bàbá bí ara òṣèmí ni bẹ́ẹ̀ ni mo mọ àwọn ọmọ wọn kan tó ṣe játijàti bọ́ bàbá bí ara òṣèmí wọn òṣèmí but ìkan sásábẹ́ wọn tó yẹ pé nígbà yẹn jẹ́ pé ó yẹ kán fìlà bọ̀tán no God forbid ẹni tí ò bá ṣe nǹkan fẹ́ mi I don't go for you even tí bá mọ̀ ẹ́ of recent mo ń sọ̀rọ̀ Kasali pastor prophet Kasali yẹn mo jula lọ́jọ́ orí mo jula nu ministry for your information. yeke so sotaya but I respect people bí ọlọ́run ṣe ni máa ṣiṣẹ́ tèmi lèmi ṣe mínísírì tèmi ọ̀tọ̀ọ̀tọ̀ ni sáì mínísírì tèmi ọ̀tọ̀ ni. mo sọ orí òkè kò yígbà tó sì ń digi tí ò tẹ̀ tí di pásítọ̀ ó ń gbàdúrà but i don't bring people down ẹ̀yin ẹ máa respect àwọn kan máa lẹ fẹ́ yẹ̀yẹ́ mi máa fi èpè sórí yín ẹ máa lọ kú ọmọ ní bọ́lá ilé pè yes evangelist ni mí elépèdè ni àwọn evangelist dé wọn ègún wà lọ́wọ́ àwọn evangelist you don't tear me you don't cross me èmi ò ń ṣe wòlíì èmi ìṣòlù tú àgùntàn evangelist wòlíì ni mí bíi ìlàjà máa put curse upon your life wà lọ rọ́tì wà lọ kú dànù sígbó àpè ọ̀run kó ṣe á ṣe àpè ọ̀run kó ṣí á ṣí àyìndé náà ló wà ń bẹ̀ yẹn you don't know anybody ẹ sábíngò o ò mẹ́ni kankan yẹ wá play olo èkìní eh, ibi tó ti sọ lẹ́ni ṣe ti rí bó ṣe rí ẹ̀kan tí yóò sì máa jì gbogbo ìgbésí ayé ẹ̀ ló tò sẹ́yìn yẹn o tíná bá kán sínú ilé yẹn pẹ́rẹ́ mi ò gbúdọ̀ gbàdúrà kí iná jólé ẹ̀ tíná bá jólé ẹ̀ kádà rẹ̀ jó sọnù ló bá tán tíná bá kán sínú ṣẹ́ẹ̀dì yẹn pẹ́rẹ́ tí n bá sọ fọlọ́run kó bá mi kó n kí ọlọ́run ìlàjà kó bá mi da iná sílẹ̀ fún ẹ kó kàn jó lásán ìyáyé ẹ bá parun ṣọ́ra ẹ o kí n má bàa sọ fọlọ́run kó fi iná sílẹ̀ kó ju ẹ dànù bẹ́ẹ̀ ni wàá sùn o lè má sùn inú akọ́ síbẹ̀ wọ̀n ní resolution ọ̀tí tó bá jó tán ìka post ọ̀tayà má try mọ́ don't try me again tó bá ṣe ayé ẹ̀ máa bàjẹ́ wàá tọrọ jẹ last ò ń tọrọ jẹ náà kí ló tó kó pàrùpàrù jọ̀nà tó fi ń bòs tó fi ń ṣakọ tálájà yín gbá kuru mọ́ná ta lọ̀pọ̀lọ́ ẹ̀ dẹ́rù bà ta ni ṣàkíyẹ tó ń ṣe bí ọ̀rá tẹ́gungun ẹ fẹ́ máa ṣe bí ẹran hmm. ṣégi ẹ jẹ́ àgbọ̀ nǹkan tá a la olóró burúkú ẹ̀ ṣe bó ṣe fọjú sí kámẹ́rà ó rò bóyá òun fọ́nì ó rò bóyá òun fọ́nì ó ò fọ́nì ó fẹ́ bú àwọn ará yẹ pé wọ́n kàn lọ́ lò sí ó lóun fẹ́ bú gbogbo àwọn ará yẹ pé wọ́n ọ́gìlì ṣé ẹnìkan ọ́gìlì báyìí ní ọ̀yọ́ ọkùnrin gò ọ́gìlì báyìí mi kò sí ọkùnrin tó bá gbójú bí ojú tí Esabod gbé yìí kò lè dúró sẹ́gbẹ́ mi máa sá ni ọmọ ewé ìkan mo fẹ́ rí bí omi fẹ́ ọyàn ọmọ ọ̀yọ́ ẹ mọ̀ wá bí o. shut up. I want to bring it out. I want to bring it out today. ó ń bú mi kó tiẹ̀ tó ọ̀rọ̀ bíbú yẹn ò tiẹ̀ ṣe kankan fún mi bíbú yẹn kí ló ṣe fẹ́ ṣe fún mi bíbú yẹn oníkókè o ó ní orúkọ forí ẹ̀ gbèkú lójoojúmọ́ tí n bá ti gbé kókè ó ní mo sọ yẹn gbogbo èpè tí n bá ti ṣe fún ẹ kó jẹ́ tèmi tí n bá ti gbé gbogbo ìpè máa jẹ́ ti àtàwọn ọmọ àti gbogbo àwọn tó ń tẹ̀lé lẹ́yìn àtàwọn tó ń wọlé tó ń ṣépè tó máa ń pè wọlé lórí ṣáàtì ẹ tó ń ti ṣépè fún mi ní ajẹ́ ti yẹn máa parun ní sáà yìí ẹ ò ní yé ẹ ò ní yé àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà kọ́ ló ń ra ewé coronavirus for you to know that coronavirus ń bá yín jà ẹ máa fọ oyin da coronavirus kò dẹ̀ ní gbọ́ yín kò tó kò ní solution ṣe gbogbo ọmọ ẹ̀yìn ẹ̀ ló ń ra ma ní wọ́n rewé wọ́n rewé wọ́n rewé coronavirus yẹn àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ni of course gbogbo ọmọ ní aláìsàn nìyẹn gbogbo ẹni tó bá ti tẹ̀lé ẹ àìsàn ló bá máa ṣe wọ́n wọn ò ní gbádùn wọn ò ní ṣoríire orí burúkú ló máa bá wọn dà wọ́n máa ṣẹ̀sìn kan tó ní kọ́bọ̀kọ́bọ̀ ni wọ́n máa máa ní working class lady wọn ni wọ́n working class báwo working class working class lady nígbà tó ń sọ pé kán stay indoor yẹn wọ́n stay indoor ni working class lady wọ́n stay indoor tó bá parí wọ́n dẹ̀ máa máa jẹun wọ́n dẹ̀ ní ṣọ́ọ̀tì tí wọ́n bá tún parí nǹkan wọ́n tún máa ṣe wọ́n tún máa wà okay wọ́n tún máa look fine that's àwọn working class lady but ẹ̀yin working class lady tó yẹ pé you cannot even àwọn tó jẹ́ nọ́ọ̀sì nínú yín you cannot even stay for home for some some day because you cannot iye ò ní lè jẹun working class lady working class bitch working class slave working class terrorist nìyí. ó máa ti lọ gbé lọ gbé píchọ ọ̀sẹ̀ kan ní my own daughter she work with me as well but I stopped them. Mm. my own daughter. ẹ eh, ó polówó ọmọ ẹ ní o bóyá sínétọ̀ kan máa wá bá kò sẹ́ni tó fẹ́ bọ́ lórí burúkú dòwò pọ̀ sẹ́ẹ̀ like a mother like, a mother like a daughter ni for pre prevention is better than cure because I know I got nothing, they got nothing as well. but just to prevent it, my products. Mm. So, but, eh, ó máa tọrọ mí nsìn you see eh, like you want to ti jáde aṣọ ọmọ ẹ̀ ńgbà mi ó máa ń kó sáṣọ ọmọ ẹ̀yìn àkó wọ̀ aṣọ ọmọ ẹ̀yìn wọn àtọmọ ẹ̀ wọ́n máa jọ ń pin ìyá bọ́lẹ̀ bọ́ ọmọ gbé ni àkó sáṣọ ọmọ ẹ̀ ńgbà mi bí mo ṣe wà ń sin ọmọ mi lélẹ̀ gbogbo aṣọ tí n bá ti rà tó bá ti jẹ́ pé irú ẹ̀ wà fún ọmọ mi a máa jọ rà á ni ìwà tí n bá dẹ̀ wù lọ́mọ mi máa wù bẹ́ẹ̀ ni ọmọ mi ò ṣojú kòkòrò kó máa rìn kiri kó máa pe àwọn gbogbo àwọn tó mingle with somebody ọmọ ẹ̀ báyìí gbogbo èèyàn ló fẹ́ mí gbogbo èèyàn ló do tán olóbò olóbò olóbò tẹ́ǹkì ìwọ gangan olóbò promo ẹ̀sà bọ́ọ̀dù olóbò promo ọmọ ẹ̀ olóbò promo gbogbo àwọn ọmọ ẹ̀ olóbò promo ìyá wèrè tó sọ ọmọ nù sí nàìjíríà tó fọmọ ṣòwò lórí burúkú ẹ̀sà terrorist winch ó máa ní òun náà fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ẹ ó ní ẹ ẹ fi kíní ìpa ọwọ́ ó wá ní nísìnyí òun pe ẹ̀jẹ̀ jésù tó bá ti ń ṣe wé má máa pe ẹ̀jẹ̀ jésù tó wá ti ń sọ pé ẹ eh, you are you are not a christian but you are kíní kan kí ló máa ń pe fúdù àbí wúdù àbí kí ló lórúkọ ẹ ń jẹ́ má máa pe jésù mọ́ olórí burúkú olórí burúkú má máa pe pé blood of jesus mọ́ lẹ́yìn tó sọ pé eh, you are not a eh, kíní kan kíní kan list you are kíní kan spiritualist herbalist terrorist risk risk risky woman olóṣì ẹ̀ńtáyé wà ní risk àwọn workers kò ní máa rí láti ẹtí all workers wo ni tí ẹ gbé kámẹ́rà sójú workers náà ẹlẹ́nu oní fídíò oní audio eh, workers oní audio workers audio ni àwọn workers yẹ audio ni àwọn workers yẹ gbé wọn sójú ẹ̀ ká rí àwọn workers ṣàkì í ṣe bí ọ̀rá egungun ṣe bí ẹran alábùkù. ká gbàdúrà fún ara wa eh. kí Yorùbá tẹ̀ ń ṣépè kiri eh. orí ọmọ yín ló ń lọ lẹ́yìn ọkọ̀ ọ̀kan orí ẹ àtòrí ọmọ ẹ orí ẹ ló ń lọ we can see èmi lè rí èpè lórí ẹ bí mo ṣe rí yẹn mo rí ẹ because mo rí èpè lórí ẹ mo ṣe múra jáde lẹ́nu èpè wà lórí ẹ àkísà tó kàn pọ̀ aláṣọ mẹ́jọ ó máa gbé blue tó bá ti gbé blue sí báyìí á gbé brown sí á gbé pink á gbé another deep kìnnìkan á ṣàkó gbọmọ pọ̀ kọ́lọ̀ yẹn kì í ṣe riot kọ́lọ̀ ẹ pig ẹ dustbin kọlọ ni àwọn kọlọ tẹ máa bá pàdé ní àtàn lórí dustbin ṣe mọ̀ pé tẹ bá dé dustbin bá ẹ máa rí dúdú bí àwọn kan tó dúdú ẹ máa rí bí brown bí àwọn kan tó ti rọtì bí àwọn kan tó ti kẹ̀ tó ti rùn nǹkan tẹ máa rí gbogbo nǹkan tó kó sára nìyẹn. ẹ wo àbí mo gbúdọ ẹ wo kọlọ ọrùn ṣẹjì. ibi ti jókòó sínú ilé ẹ ìwọ ìwú terrorist. No, we cannot gang anybody. Can you restore back the dignity of Yoruba king. You, you dignity, wo. you are you are one of the you, you are the one of the disgrace. Maybe by the time God destroy you and raise his standard and wipe you away, maybe the dignity, dignity will come back to Yoruba. Olóṣì ọmọ. <laughs> Olóṣì. Olórí Oh, ẹ̀dá. <laughs> Dignity Oh, Yoruba la. Àwọn ọmọ tó ń lè ṣe ṣe ara àwọn ọba tó wà controversial tó máa ń yọ nínú news gbogbo they are political kings. ọ̀dẹ̀ ìwọ tó yẹ pé ọ̀nà ní ní real life ní real life o ò mọ ẹni ọba torí wọn o ò mọ anybody ẹ ó ní àwọn mẹ́ta tó kàn mọ̀ tó gbọ́ kàn nínú newspaper àlọ́díò ni woman yìí ọ́díò ni ọ́díò person ó ní àwọn ó ní dìtẹ́ eh, eh, ó máa dárúkọ ọ̀nìní tó jà ní ó lè ó lè mo tẹ̀ máa fi picture ẹ̀ ṣe kínní lẹ́ni kò síbi tí òní lè gbé sí tó bá pé o ti ẹ̀dá díẹ̀ wá ló máa bá àwọn ajá ẹ̀ ṣeré ní ajá ọ̀nẹ́ wà á máa bá wọn gbé lẹ́nu géètì mi ò rò pé kábíyèsí jẹ́ wọn lájá bí àwọn òbí náà wá kó àwọn pẹ́ẹ̀tì sí bóyá wọ́n lè dà ẹ́ sáàárín wọn kó máa bá wọn ṣeré wà á dẹ̀ máa kàn gbẹ́nu ẹ̀ tó rùn ẹnu ẹ̀ tó dọ̀tí eyín ẹ̀ tó rí gbàgbà wá eyín ẹ̀ bí eyín tán fi mu gàǹjà eyín ẹ̀ tí ò tó tó dúdú tán ó màgbo màgbo ó màgbò màgbò kọ́dọ̀ ẹ̀ dàbí àgbo ó mẹ́mu mẹ́mu ó dàbí ẹmu ó màgbò màgbò kọ́dọ̀ ẹ̀ dàbí àgbo ó ṣàbí ilẹ̀ Gálílì ọmọ àlè ọmọ àlè Abọ́dẹrìn. wanted by the politician. politician. àwọn mẹ́ta náà dẹ̀ ni. ẹ àwọn mẹ́ta. àwọn ilẹ̀ máa ń rí wọn frequently láàrin àwọn olóṣèlú. olórí burúkú. olúwo. ẹ ẹ Ọbalamide Adéyẹmí àti Ọ̀jájá the second <laughs> àwọn mẹ́ta tó ń lò ní that is why lẹ́yìn ṣe ń kùn wọ́n gan bàtà wọn bá yòókù tí wọn fẹ́ kún láwọn fi ń jókòó sáàfin wọn fọwọ́ lé wọn ẹ kó wọn mọ tó ń lọ ni. ó dẹ ó mọ anybody ni ó mọ Akíolú ó mọ Akíolú elékòó ó mọ àwọn tó jẹ́ politician ọba jẹ́ ń dá ó lè máa kó máa lè ní kọ́ lọ́ máa bá ìwádìí wọn àbùkù ló dẹ̀ máa kàn àwọn ilé ọmọ Èkó ni wọ́n láti ẹ̀jẹ̀ ń bẹ fún ẹ torí gbà yín sì ó kò lè lọ fi sísẹ̀mù kó kàn gbé pé à wọ́n ti gbéṣẹ́ ẹnìkan àwọn kan ọba kan ti gbéṣẹ́ ẹnìkan wá fún un báyẹn wọ́n gbéṣẹ́ ẹnìkan wá fún un mi ò mọ ọkọ tẹ́lẹ̀ sọ ọ let me block you. ẹ ó ní what type of blogger are you ṣé mi sọ fún ẹ pé èmi jẹ́ bloody idiot bíi ti yín ni speaker lèmi. mo ti blog yẹn yẹn òun ló máa kú kú òjijì wọn ò lè òde sára <laughs> ọ̀gá ọ̀gá ẹ̀ lélẹ́yìí ọ̀gá ẹ̀ bọ̀dún ìlè mú ẹ lọ́mọṣẹ́ torí òórùn ó dàbí ẹ bọra mi ò fẹ́ bọra ní ọ̀gá ẹ̀ ló ń sọ̀rọ̀ bọ̀tì mi ò lè gbà ẹ́ lọ́mọṣẹ́ bó ṣe wà yẹn bá ní kí n gbà ẹ́ kó máa bá o brain àwọn tó ní brain ni mm, mo brain tó ní brain àwọn èèyàn gidi ṣé ti yé bẹ́ẹ̀ àwọn tí mo fẹ́ bá tò àwọn èèyàn gidi kì í ṣe ìwọ ìwọ wo ìwọ tó dàbí rẹ̀ lẹ́ẹ̀ gbà ló làṣẹ ń kọ́ṣọ́ ohun tó jẹ́ tó máa ṣe adé lórí ìbò olóṣèlú. àwọ ṣé ìyá láàyè ẹ ló fẹ́ ṣe adé lórí wọn ni ṣé wọ́n jọba ń lé yín ni débi kí wọ́n fẹ́ ṣe adé lórí èèyàn olórí burúkú ni ẹni ta ló fẹ́ ṣe ọba ló ta ló fẹ́ ṣe adé lórí wọn ṣé wọ́n jọba ń lé abọ́dẹ rẹ̀ ni wọ́n dẹ̀ lọ́mọ àlè ní ẹni ní abọ́dẹ ni ó ti kéèbù kéèbù bá wọn ṣé báwo ló ṣe mọ̀ nípa adé ṣé ó mọ̀ nǹkan tó ń jáde ni oh you don't know anything ó lè máa gbé ògo ògo pépà to ògo játijàti jati tó to to lò tó kó máa jókòó sínú dọ̀tí ẹ̀ mẹ́ẹ̀ ògoro ògo ògo dọ̀tí. ibi ń ṣe blọ́gà tí wọ́n stọ́pù ń ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ ọba. ibo ló ti ibo ló ti kọ́ṣẹ́ náà yóò ṣe blọ́gà ibo ló ti kọ́ṣẹ́ you are not a journalist you are not a blogger you don't go to school for it you are a bloody idiot ni ẹ you a terrorist nothing but a terrorist that's what you are where do you go to school kí ló study kí ló read èmi ò ṣe blogger She blogger orí facebook ló máa jókòó sí ló máa máa blog ni ló máa máa sọ̀rọ̀ ló máa máa lóun ń ṣe blog ni i'm not délé mọ̀mọ́dú respect ó newspaper ó ń tó ṣe oríṣiríṣi nǹkan àwọn blogger nìyẹn blogger and journalist wo kì í ṣe kankan bẹ́ẹ̀ onígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú bẹ̀rẹ̀ ó pọ̀ ó ti pọ̀ sẹ́yìn o bọ̀ tíbi tó ti fẹ́ sọ̀rọ̀ àwọn senator yìí mo fẹ́ play ibẹ̀ ni mo dé tí mo fi gbọ́ náà ni mo ṣe ní pé i need to talk to this lady. bí o ṣiṣẹ́ wọn ìtẹ́ni pé mò ń fi mo ṣiṣẹ́ àwọn èèyàn ńláńláńlá láti get fame tẹ̀yìn olóòórùn ni ìgbà fẹ́ẹ̀mù òṣìwò ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ kọ́kọ́ lọ tú ṣé èmi fẹ́ advice ẹ lénìí to God. mi ti mi ò mọ nǹkan tẹ́ni yẹn kọ but I block him already because somebody just press something on it. I want to advise you today to God who made me kò ń ṣe anything kọ́kọ́ lọ túra ẹ̀ ṣe náà lọ ṣe ó oh, posh many people will not like to talk to you wàá rí àwọn sínétọ̀ yẹn gan nígbà tó kọ́kọ́ débẹ̀ kán tó débẹ̀ yẹn wàá rí pé ojú wọn ṣe nígbà tó ń débẹ̀ báyìí wọ́n twitch wọ́n posh wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ó lè sanra kó posh ó lè ní stature tó níyẹn náà kó tún posh but ìwọ ò posh o ras o ras o tiẹ̀ mi o terror terror ni ẹ́ you look dirty you look oh, wà messed up Oh, wà ayé ẹ̀ rí jàtijàti ayé ò gbé yes yes ayé ò ní mílì ayé ẹ̀ bàjẹ́ ayé ẹ̀ ti wọlẹ̀ Oh, gbádùn Oh, fine Oh, ó lówó ó make noise you are the dirty bitch if they don't buy things for you you can't do it yourself you there's nothing wulo in your life i hate i hate your attitude i hate terrorists with passion kó kọ́kọ́ lọ túra ṣe ná ṣùgbọ́n èèyàn lè sanra kó pọ̀ṣ kọ́lá sanra ó pọ̀ṣ oní mo ṣe dìde ń sìn bí mo ṣe wà lórí bẹ́ẹ̀dì mo dìde ń sìn yẹn o mo kàn wo ni pé wọ́n ní iye máa ṣòdì sí kámẹ́rà torí àwọn sínétọ̀ pọ̀ tó wà online <laughs> dáàdi mi bọ̀ mo sọ pé this person have been taking this lady have been taking for real bẹ́ẹ̀ni this lady have been taking ó níyẹn kò fáyín kò fáyín ọyàn yẹn tán bá tu ìgbà míì wà mo ti wá sórí bra àti mi bra níbọ̀ tèmi ò lè tó torí nǹkan tí wọ́n sọ̀nà kémi wá ṣe nǹkan tèmi èmi ni máa peṣẹ́ fún ọ ìyálàyé ò lè peṣẹ́ fèmí ìwọ àbálàrú ẹ i may yet stop calling him do you know how many call, people have called me i don't know you say <sighs> do you know tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn àwọn èèyàn àwọn tó ṣe kinní fún mi dá màláìka yẹn Abuja ni wọ́n ti pè ń gbà yẹn nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé i try to wọ́n wá béèrè fóònù nọ́mbà mi lọ́wọ́ mi nígbà yẹn wọ́n máa tọrọ fóònù mi lọ́wọ́ mi máa ti fún wọn ní màá rà people are trying to get all my contacts you understand me I lost many contacts by giving my phone out to people and I give my I, I mean fóònù mi ni wọ́n máa ń fẹ́ target Abuja náà ti pè é Sule Alao Málàíkà gbáyé tó fi gbé mọ́tò wá sílẹ̀ Abuja àná tí bá dẹ̀ mọ̀ mi ò jẹ́ kó wọrí mi báyìí because kò jẹ́ nǹkan kan èmi náà ni mí anybody using people to brag too much if you don't be careful you cannot be somebody. àwọn ọmọ mi àwọn ọmọ tó máa ń tẹ̀lé mi bí àwọn ọmọ àbúrò mi nígbà yẹn tó máa wọ́n ní à wọ́n máa ń sọ àwọn ló máa ń jẹ́ kí n mọ̀ pé mo mọ̀yàn. àwọn àbúrò mi àwọn ọmọ ọmọ bíi cousin mi ṣá bíi ọmọ ń kù mi àwọn ló máa ń jẹ́ kí n mọ̀ pé mo mọ̀yàn wọ́n dà ah, princess mọ̀yàn gan ah wọ́n lè mọ̀yàn gan mà níta ni mo mọ̀ wọ́n lè mọ báyìí ẹ mọ̀ tún bá ẹ mọ eléyìí ẹ mọ eléyìí ẹ mọ eléyìí ẹ máa ní mo mọ̀ wọ́n mi ò wọ́n bá mi sùn mi ò mọ̀ irú ọ̀túnba àjàyí yẹn ọ̀túnba fẹ́mi àjàyí may he so rest in perfect peace Sàámú Ṣàngùdù ló introduce ẹ̀ sí mi because he always giving I mean he always giving them loan láti máa ta mọ́tò ó máa ń fún wọn nílò àníjọ́ ó dẹ̀ dé ó dẹ̀ ní ọ̀túnba bọ́lá leléyìí ọmọ yẹn dẹ̀ láìkí láti máa ṣe ó oh nù wọ́n wá rí wọ́n náà mo wo leléyìí nígbà tí sàwọn sangudu bá mi sọ wọ́n ní bọ́lá ni kó máa ń ta mọ́tò wọ́n ní princess wọ́n làwọn láìkọ ọmọ tó máa ń ṣiṣẹ́ wọ́n ní ọmọ ìjẹ̀bú á máa sọ pé tẹ́ bá fẹ́ ta nǹkan wọ́n náà fẹ́ ta góòlù àwọn fẹ́ taṣọ ọmọ ìjẹ̀bú àwọn fẹ́ ta bàtà àwọn fẹ́ ta góòlù àwọn fẹ́ taṣọ àwọn láìkọ ọmọ kó sọ pé ìwọ náà fẹ́ ta mọ́tò iṣẹ́ ọkùnrin tó le bí màá yẹn ṣe sọ fún mi nìyẹn samosa gudu ló jẹ́ kí n mọ máa yẹn after gba wọn dẹ̀ gba fún mi nọ́mbà wọn and then we begin to communicate kaba communicate mu ìyẹn ọfà mi mọ́nì owó ńlá ń gbà yẹn nígbà tí ìyàwó wọn kú pé ìwọ́n tó pọ̀ wọn fẹ́ kó má fẹ́ mi I went home I mo sọ fún bàbá ọmọ mi I don't do like this ní tó jẹ́ kí n má pè tó má ti pè mí tí mi fi ń gbé kọ́ọ̀lù wọn mọ́ nìyẹn láyé mi mi ò gbé kọ́ọ̀lù wọn mọ́ so kó lè mọ̀ pé mo mọ̀ yàn ṣùgbọ́n èèyàn kan tó mọ̀ tó dáa tó fẹ́ kú yẹn èmi mo connect ẹ̀ ẹ̀sà word bọ́lá ló connect ẹ̀ tí mi bá gbé ọ̀rọ̀ àyìndé wá síbí kò sí bó ṣe fẹ́ dẹ́kù oúnjẹ ọjọ́ àti òtẹ́ ọjọ́ mẹ́rin àbọ̀ ọjọ́ márùn tó sùn sí yẹn èmi ni mo connect ẹ̀ kó lọ gbẹ́nu òsì dákẹ́ kẹ́rù ó mọ rẹ̀ lẹ́rú kí wọ̀fà ó mọ rẹ̀ níwọ̀fà kí jòyè má ṣe bí ọba kó bọ̀ òfẹ́ni tó bá jù ẹ lọ ó gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni ó yá máa sọ̀rọ̀ lọ́wìrì. ológo olówó ló ń ṣiṣẹ́ olówó ológo ló ń ṣiṣẹ́ ológo. ògo ológo má máa sọ mọ́ ológo ológo pass nìyẹn. o ní ògo má máa sọ̀rọ̀ ògo mọ́ tán bá ń sọ̀rọ̀ ògo má máa sọ̀rọ̀ ògo ògo ẹ ó ti wọ rẹ́ẹ̀dì ọmọ kò go èèyàn bátìrì ẹ ti lò bátìrì ògo ẹ ti lò bátìrì ògo ẹ ti low ó ti wọ red ti yé báyìí about to die ó kàn máa jo ma pé tí kàn bá dẹ̀ ti wọ red ti kú one percent báyìí a kàn lójijì ni pa. cleaner ni ìgbà ṣe dancing united bí ńlá làǹbá ńlá náà ìgbà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ blogging two thousand and twelve àwọn cleaner mo fi bẹ̀rẹ̀ náà àwọn house girl mo fi bẹ̀rẹ̀ náà èmi náà graduate débi kí n ṣiṣẹ́ buhari náà iṣẹ́ buhari buhari ò mọ̀ yálàyẹ ibo ló ti fẹ́ kí ló fẹ́ rí ṣe ń ṣe buhari <laughs> o mọ̀ pé gift you don okay. téèyàn máa ń dé yẹn you don't run to there you work there okay you work okay ìwọ ò dẹ̀ work ṣe ni wọ́n jókòó sínú shed nínú pákó tó ń slender àwọn èèyàn tó ń ba ayé èèyàn jẹ́ tó ń bá ní òbàyé jẹ́ òun ni ẹ́ mm, òbàyé jẹ́ apanilẹ́kúnjayé òun ni ẹ̀ wọ́ ẹ́ sábọ̀dù oníṣẹ́ buhari buhari kọ̀ ó tiẹ̀ dárúkọ ta ló bá tiẹ̀ ó lè ṣiṣẹ́ gọ́ ó iṣẹ́ ta ni o iṣẹ́ kánsẹ́lọ̀ mo lè fún ẹ níṣẹ́ kánsẹ́lọ̀ kó máa ṣe hmm, bí kánsẹ́lọ̀ àwọn kánsẹ́lọ̀ ìbàdàn hmm. bí kánsẹ́lọ̀ ìbàdàn ṣe ṣe kánsẹ́lọ̀ ìbàdàn toro ń sọ ń fi ajúmọ̀bí ń gba star pé iṣẹ́ kan ló ṣe tí ò ṣe ní tí ajúmọ̀bí ṣe màá sọ nǹkan fún ẹni tó ṣe tí ò fi lọ ọ̀rẹ́ báwo ọ̀rẹ́ o tiẹ̀ tà ọ̀rẹ́ wo ìwọ ọ̀rọ̀ tó rùn ẹnu ẹ̀ tó rùn ìwà ìwẹ̀ wọ́n máa ń sọ pé wọ́n wá ó tiẹ̀ ó wọ́ọ̀sì ju investor lọ dìdìrín dìrán ọmọ àlè máa sọ̀rọ̀. ńlá ńlá ńlá ló ń blọ́ọ̀gì àwọn tó lógo hmm. èmi ò lógo yẹn èmi náà ò lówó èèyàn amọkùnrin. excuse me kí ni wọ́n mì pé ológo blọ́ọ̀gì wọn ṣé blọ́ọ̀gì ni wọ́n pe ṣẹ́tẹ́ sábọ̀dù ṣe yẹn wọ́n ti blọ́ọ̀gì kábíyèsí orí pépà ó ṣe wá túnṣe ṣẹ́yìn ni wọ́n pè ń blọ́ọ̀gì àwọn tó lọ gbé gangan ní story yẹn ni wọ́n pè ń blọ́ọ̀gà ìwọ wa ní tọ́jú tó bá ti nínú pépà ló ń tìrìtì o ní story tó mo mọ̀ pé o fẹ́ tẹ̀ láti blọ́ọ̀gì nínú blọ́ọ̀gì mi báyìí but èmi ò ṣe blọ́ọ̀gà èmi speaker ni i'm a preacher of the truth so mo mọ̀ pé o fẹ́ tẹ̀ láti wá familiarity bóyá àwọn èèyàn máa wá sọ́dọ̀ ẹ̀ wọ́n fẹ́ kàbùkù ni kò sí wọn ò ṣùgbọ́n nǹkan tó ń ṣe fún pásítọ̀ ẹni tó gbàdúrà fún wọn tí wọ́n dé ipò tó wá tòótọ́ pé wọ́n fẹ́ dé ipò tó fẹ́ wà ní àyè kan tó wá ní wọ́n fẹ́ batimá yẹn jẹ́ simply because opponent wọn wá síbẹ̀ tó jọmọ àkúrẹ́ that's why I did that bẹ́ẹ̀ni kò ṣe pé tó bá di lọ́la tó bá ti release má yẹn tó apologize yes I will come here and I will I will tell them again I will máa tún èmi fúnra mi máa tún bẹ̀rẹ̀ sí rí retreat wọn bẹ́ẹ̀ni bọ́tò ò lè sọ pé o fẹ́ bàtẹ́ nìkan jẹ́ kó wá sọ pé o fẹ́ wà lókè ó ti rí ó ní stop ẹ máa gbọ́ sí tó stop calling Bọ́lá ẹ̀yin senators mo kàn fẹ́ sọ fún ẹ ní pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu wọ́n ti pè mí <laughs> àwọn àwọn májètì ẹ̀bẹ̀ mọ́ jàre ah, Bọ́lá ṣèbẹ́mi nọ́mbà àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ní ti senator ìwọ tó bá ní senator kan rè báyìí ó bá ti jẹ́ ẹ lójú ó rèé senator ń pè senator ṣe senator ẹ̀ mo dà síta yẹn kó lè mọ̀ ọ̀gá ọ̀gá níyà sí àwọn àmà tó bá ti rí mi kó máa bẹ́rí tó bá ti fẹ́ dárúkọ mi kó máa bẹ́rí kó máa fẹsẹ̀ janlẹ̀ ṣùgbọ́n tó bá ti fẹ́ tó bá ti rí mi kó máa tó àlè fún mi ọmọ àlè àwọn ọmọ àlè ìbàdàn àwọn ọmọ àlè játijàti ọmọ àlè ìbàdàn tó ń borí Facebook jẹ́ àrékèrèké wà lọ́wọ́ wọn wọn ò dẹ̀ fáìn bíi pé kọ́ rí gbàgùngbàgùn kọ́ rí jákèjìjàti wọn ò fáìn wọn àyàn ló máa búyàn wọ́n lè búyàn kó kù jí ẹnu yìí nìkan náà ni ẹnu ló máa pa yín. ege súnmọ́ báyìí. wọ́n wo àṣìírí lọ́wọ́ tá ń dá ló lè nà <laughs> ta lórí tó ló máa jẹ sọ́nà báyìí ó kàn máa ń sọ ọmọ àrèpọ̀rọ̀ òun rinlẹ̀ ọ̀rọ̀ òun make things kò mọ́ pààyàn kàn máa ń fòun ṣe ẹ̀yẹ́ ni wọ́n jẹ sọ́nà báyìí àṣọ orí wọn ni. eléyìí ní give your life to Christ gbé tiẹ̀ wá kí n bẹ́ẹ̀ gbé fún Kristi ìwọ kọ́ ló máa ṣẹ̀sọ́ fún jí Christ fèmí. àmì mi ò ní dákọ yín láti bu yín mi ò fún yín nífẹ̀ẹ́ ẹ má fi mi oh. ó máa tọ̀ lé kan tí mo fún gbà kan oh. ìjà ló fi yàtọ̀ ọdún mẹ́rin oh. o tún ti sọ pé ọdún mẹ́fà. ọ̀dẹ̀ ṣé òun ló máa ń fúyàn ní fíìmù ṣe bọ́dà ló ń fúyàn ní nǹkan lókàdé tí ògo dọ̀tí tó lòún gbé á ní wọ́n ń fúyàn ní fíìmù ṣé fíìmù ni wọ́n fíìmù yìí ni àwọn ẹlòmíín fẹ́ẹ̀mù fẹ́ẹ̀mù fẹ́ẹ̀mù wọn báyìí wọn ò rí lórí Facebook bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ẹ̀mù wọ́n fẹ́ẹ̀mù gan bí àwọn alákìjà àti ìrojú àti ẹ̀ sòròsòsúlà gan rí wọ́n dẹ̀ fẹ́ẹ̀mù wọ́n lówó lọ́wọ́ but owó owó wọn kan tún tún kéré sí tàwọn kan but ìwọ okùn ń pariwo fẹ́ẹ̀mù ni fẹ́ẹ̀mù lórí Facebook yìí náà fẹ́ẹ̀mù àmọ́ ẹ nígboro ó ṣàrẹ́ mi mo ti náwó àwọn kan ní ẹ ìnáwó yọ̀wò you spend your money for the musician ṣèbí mo ti ẹ̀rí èèyàn tó bá jẹ́ èèyàn ni ẹ máa rí níwájú musician bẹ́ẹ̀ yẹn ìgbà tí mo bẹ̀rẹ̀ sí sọ gbogbo wọn bẹ̀rẹ̀ sí lọ download wọn bẹ̀rẹ̀ sí lọ gbé gbogbo fídíò wálẹ̀ ni kẹ́ má jẹ́ kí a máa dúró owó tí Auto Bola ná wọn lọ gbé wálẹ̀ ni mo dẹ́rùbà wọn Bọ́lá ṣẹ̀rùbà wọn ó ti já wọn láàyà Bọ́lá ti ṣẹ̀rùbà wọn o ah ṣẹ̀rùbà wọn ni èmi Bọ́lá bẹ́ẹ̀ ni ìwọ gan tó mi wàá máa halẹ̀ àyẹ́ máa ń já ni bọ́lá tí ò ní crowd tó tó tí mo ní ọlọ́run nìkan tí mo máa rán ọlọ́run síwájú tí mo ní kó wà lẹ́yìn tó wà lọ́tún tó wà lọ́sì tó máa gbóhùn mi tó bá gbóhùn mi àyà mi máa já ni tó bá pé gbogbo ti jáde ó máa ń gbàdúrà káwọn èèyàn má jáde fún ẹni ẹ wàá máa lọ rán wọn káàkiri ẹ fi wúmà yẹn lẹ́wẹ̀rẹ̀ ní kọ́ba lè sẹ́ pé o ti bá wọn wọlé ọ̀rọ̀ ẹ rinlẹ̀ irọ́ ni kò jẹ́ anybody o ò mú anything ṣé o ti rí ẹgbẹ̀rẹ̀ lẹ́gba ẹ̀ tó bá ń sọ pé wèrè ní ẹ àsínwín wọn torí ẹgbẹ̀rẹ̀ náà ṣe dá ẹgba àwa gbọ́n mànú ẹ ní kòbókò ọ̀rọ̀ èmi bọ́lá ẹ eh? máa nù ẹ tí bá ti nù ẹ tó máa ṣe disturb mi àyè wà báyìí o So, ti gbọ́ kó o lè mọ̀ pé ṣé tí n bá fẹ́ àwọn sínétọ̀ tí mo ní mo mọ̀ yẹn tí n bá fẹ́ ní wọ́n bá gbé tó bá pé mo jẹ́ ẹni tí ò jẹ́ straight forward ṣe báwọn èèyàn náà san twenty million So sọ́dọ̀ wọn twenty million sì tí mo dẹ̀ ń béèrè ten million five million lọ́dọ̀ àwọn kan ṣé màá mo ní ṣojú mẹ́rẹ́ kí n máa ṣe kíni kan ní kò kàn mí but you know what God can give me more than twenty million how much is twenty million èmi tí mo ti ṣẹ́ rí lọ́jọ́ kan tọ́lọ́hún kì í dẹ̀ ṣiṣẹ́ burúkú tọ́lọ́hún ti tó tó gbogbo owó tí àwọn kọ́sítọ́mà tá a bá ṣiṣẹ́ gbà yẹn tí wọn sanwó mo ṣe wọlé báyìí <laughs> ilé tí mo wọ̀ di owó di ọ̀la tẹ́rìn bá ń jáde lẹ́nu mi tí mo bá ń rẹ́rìn this good for people that I'm happy for with tí n bá jọ́nú sí ẹ wà á máa rí ni wọ́n bẹ̀ sí sanwó san gbogbo àwọn àkáǹtì tó ti hold ọmọ kan wá bá mi Sunday ló ń jẹ́ ní South Africa torí ọmọ kan náà tún wá sábẹ́ kínní oníṣẹ́ mo mọ Sunday tó wà ní South Africa Sunday ńgbà tí mo wà ní Dubai ó ńgbà tí mo dé ó ní mọ́mì mi ó ní mi mo ní ẹ̀ ó ní wọn ò jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ fún wọn ní wọn ò gba Mr Steve láàyè láti bá mi ṣiṣẹ́ ńgbà tí ẹ sì ń lé mi ò ní mọ́tò mo ní mọ́tò ẹ̀dá ó lóun ní mọ́tò mo lóun ní mọ́tò Sunday ó lóun ò ní mọ́tò mo lóun ní mọ́tò mo lóun ní mọ́tò mo lọ́dà pípù tó dẹ̀dà àwọn bọ́ìsì tó wà láàrin lẹ́yìn gbogbo wọn ní mọ́tò ó lóun ó ní bẹ́ẹ̀ ni mo láàrin oṣù méjì ó ní mọ́tò mẹ́ta wọn ò gbéṣẹ́ wọn ò jẹ́ kó máa ṣiṣẹ́ mọ́ kọ́sítọ́mà tiẹ̀ mo ní kẹ́ gbéṣẹ́ sílẹ̀ mo dẹ̀ bírè sí mo dẹ̀ ní kó máa bá treat iṣẹ́ ó ra mọ́tò mẹ́ta Sunday tó wà South Africa kó ní mo kúrò tó bá béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n máa sọ pé àjẹrí ìyá búkì á ní mọ́mì mi ẹ lè lọ ńgbà tí mo ti sọ fún pé mo ní tí n bá mo ní ó ti tó time tí máa fi bá dì búkì sílẹ̀ ó ní mọ́mì mi ẹ lè lọ gbogbo ẹni tó bá ibi tẹ́ bá lọ á máa bàbẹ̀rù jẹ́ á máa bàbẹ̀rù ni because they know that I'm good for them ìyẹn ni wọ́n wọ́n máa sọ pé kìnnìkan kìnnìkan singadeli ni omi òkó káàdì jẹ́ ọ̀gí máa obtain wọn o a big life ọjọ́ tí n bá fẹ́ wá ṣe tí ọ̀nà bá dàbí pooru jù máa sọ fọlọ́run máa ní nǹkan tó ti lò mí fún tó múnú rẹ dùn ni kò rántí mọ́ mi lára ìwọ lè sọ̀kan jáde pé nǹkan báyìí ló ṣe fáwọn èèyàn tó múnú ọlọ́run dùn ju pé kò pomi lójú èèyàn alágbárí lọ́gbà amúgùn ó lè játijàti ó lè ọmọ ọ̀bàdàn kí ló dé kábíyèsí olúbàdàn ẹ̀ sí lára wọn àtàwọn èèyàn pàtàkì pàtàkì kí ló tẹ̀yìn kan ya olè náà kì í ṣe ẹ̀yìn àtẹ̀yìn tí olórí burúkú ló jẹ́ kán bu yín o ọmọ ìlú ibi olè gbé ń jàre oní nǹkan amrọ̀bà obìnrin terrorist the whole terrorist on Facebook the whole fool whole terrorist old monkey shake ìsúsílẹ̀ tí sísílẹ̀ kì í ṣe two thousand sixteen ló dé ní ọdún báwo pé ọdún márùn-ún gan-an Eh, kí ló dé tó tiẹ̀ ń wàlé ayé ọmọ ọlọ́mọ ó yá filẹ̀ ó yá gbàgbé filẹ̀ ó ti ṣẹ̀mí o tó bá dìwọ́ ẹ náà lọ́la àbí kẹ́kọ̀ọ́ wá bù mí torí àwọn ọmọọṣẹ́ máa ń tó ṣe filẹ̀ ó yá fọmọ ọlọ́mọ lẹ̀ ìwọ bí tiẹ̀ olórí bú ni ẹni ó yá filẹ̀ mo ṣe sọ fún ẹ tó o bá fẹ́ jásẹ̀ filẹ̀ fọmọ ọlọ́mọ lẹ̀ ó ti bú náà ó ní kán blọọgì ó ti tó ó bú ẹ ó bú tiẹ̀ padà ṣèbí eléyìí náà bú ẹ ṣèbí olórí burúkú tó wá bẹ̀ yẹn ṣèbó bú ẹ ṣèbó bú ẹ ṣóò nìkan ló bú ẹ ni ta ló bú ẹ jù tó máa pè ẹ ní àṣà tó máa bú ìyá láyé ẹ ṣebí ṣebí kí lorúkọ ẹ tó lòun ò kí ń bá àgbàlagbà kò yẹ ká máa bá àgbàlagbà ṣebó bú ẹ. you nag and talk too much yes ó ti ń jó yín lára nìyẹn ara ti ń jó ó dà pé wọ́n ti fáyà àwọn bẹ́ẹ̀ yẹn ṣebó bú ẹ ṣé dòkàsì ò bú ẹ ni kí ló tó gbẹnu lé ọ̀rọ̀ tàbí kẹ́ because ó rí bí threat olórí burúkú kẹ́ni má ní olùsíjàtìjàtì alákìsà ó yá gbójú orí facebook tiẹ̀ ló wà náà orí platform ẹ̀ ló wà ṣé ó wà lọ́dọ̀ ẹni ṣé nǹkan míì yé dárúkọ ẹ̀ mọ́ tó o bá ti dárúkọ ẹ̀ tó o dẹ̀ dárúkọ ẹni tó bá súnmọ́ tó jẹ́ pé ó gbé súnmọ́ ẹ̀ kò ní dárúkọ ẹ̀ gbọ́mọlọ́mọlẹ̀ olùsí ajá tó mọ ọmọ tiẹ̀ fún lọ́mú tó máa ń gbọ́mọ lọ́mọ pa jẹ́ ó ní sóríire ní jèrè ọmọ tó bá tún ló máa wà láwọn ọmọ òfò ló máa ṣe Dorcas bú ẹ bí ẹni máa pa ẹ́ bí òun ló kéré jù lórí Facebook tó ń búyàn òun ó bú ẹ bí ẹni máa pa ẹ́ ó bú ẹ jù tó bá ti ní mm, ẹ kálẹ́ o ẹ kálẹ́ o ìwọ ló fẹ́ bú ó wá ṣe tán ó wá dẹ̀ mẹ́nu bẹ́ẹ̀ nìkan simply because ó fẹ́ rí mọ́ wọn ohun tó bá tó bá ti rí ọmọ lọ́mọ tó ló fẹ́ rí mọ́ ó máa ṣàìsí yakepo so tayama. ẹ kí ló dé òkè bá sọ pé twenty years ago lòún dé kí ló ṣẹlẹ̀ gan-an àbí yẹn ó tún fi bú ẹni kò ṣe iṣẹ́ yẹn ó tún fi yẹn tún fi yẹn bú ẹ. stop it irọ́ wura. ah lórí burúkú gbogbo nǹkan ni. nígbà tẹ́mi bẹ̀rẹ̀ blọọgì two thousand and twelve àwọn bloggers àpè mẹ́ta. ẹ máa gbọ́ o ó ní ní two thousand and twelve tó ń bẹ̀rẹ̀ blog páwọn blogger òpè mẹ́ta níbo ni olúlọ́yọ̀ wà olúlọ́yọ̀ tó study lábẹ́rẹ̀ mọ́ amẹ́ríkà tó yẹ pé ìwọ ti o ti ó bó ṣe rí ẹni yẹn bíi threat man náà ló ṣe àtàkì àtàkì àtàkì ó ní wọn pé mẹ́ta ó yá ka ẹ̀yìn mẹ́ta yẹn olórí burúkú two thousand and twelve tí délé mọ̀mọ́dù àwọn a lot of ó ní wọn pé mẹ́ta tó ń bẹ̀rẹ̀ blọ́ọ̀gì wọn pé mẹ́ta my god is good o àṣẹ wèrè wà for real this woman she sick this woman she's a real terrorist gbogbo àwọn bloggers tó ti wà yẹn ó ní wọn pé mẹ́ta òun àti ta níná ó ò dárúkọ ẹ̀yin tẹ́jọ́ wa hmm, tẹ́jọ́ wa tẹ́jẹ́ mẹ́ta ń gbà yín. you can tackle liar. sẹ́rí ah, ah. bó ṣe sẹ́rí kò ní dáa fún yàrá jẹ́. ẹ bá jẹ́ lọ pẹ̀lú sádẹ̀ mo ti kàn yín máa jẹ́ lọ. sẹ́rí olórí burúkú. bí ẹ ṣe prayer wa ọgbọ́n tó lu sádẹ̀ mo ti kàn yín. prayer wo ló fẹ́ ṣe báyìí sẹ́rí ẹ̀rí ẹ̀kánù tó gbé yẹn ó wà ní ṣọ́ọ̀bù o foolishness ló ń ṣe àwọn èèyàn. ẹ ẹ máa Bola is not a she is not a blogger. ṣe gbọ́. she is a psychiatric patient. she is not stable. ṣí sí i'm a stable person ìwọ ló máa níṣẹ́ ìwọ ló ní mental ìwọ ló ń ṣèwé ìwọ lọ́pọlọ ẹ ti dàrú ìwọ ló sínwín dànù ìwọ lára ẹ ò yá ìwọ ló sick up sí ẹ ló sick from head to toe ìwọ ni sickness ń bájà nínú àti níta ìwọ ni sickness ń yọ gbogbo ilé ẹ lẹ́nu àtàwọn ọmọ ẹ ìwọ lọmọ ẹ sínwín tó filẹ̀ sí ìlú Ìbàdàn ìwọ ni ẹ bẹ́ẹ̀ ni ìwọ ló bí wèrè ìwọ náà ló ya wèrè ìwọ ló sínwín. ṣé ẹni tí senator fẹ́ pè ní Bọ́lá is not a blogger ṣé òun ni blogger ṣé sábọ̀dù ni blogger bloody deals. ringing now because tẹ bá mọ̀ ni go ẹ lọ wo gbogbo YouTube hmm. ìpè ní gbogbo èèyàn máa ń ṣe bully. gbogbo àwọn èèyàn tó ṣèpè fún mi lórí YouTube ọmọ ewé ni wọ́n gbogbo ẹni tó dẹ̀ ṣépè fún mi coronavirus máa pa gbogbo ní pátá mo mọ̀ lára àwọn tó ṣépè fún mi tó ti kú tí coronavirus ti pa because gbogbo àwọn ọmọ ewé yẹn terrorist gbogbo àwọn terrorist nàìjíríà ní for for real under esabod ni gbogbo wọn wà gbogbo àwọn x tó wà nàìjíríà yẹn they are using him ah to fight to talk bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti súnmọ́ sẹ́ẹ̀ irú òbésèré yẹn is a terrorist bẹ́ẹ̀ ni is a terrorist mm. ó yá máa sọ̀rọ̀ lọ olórí burúkú ó fẹ́ sọ̀rọ̀ nìyẹn o tẹ́bà gọ́ èpè ni wọ́n ń ṣe fún un ta ló gbàdúrà fún olórí burúkú ẹgbẹ́ o ta ló gbàdúrà fún ẹ sábọ́ọ̀dù yàtọ̀ sáwọn tẹ́rọ́rìsì ọmọ ẹ̀ àwọn tó ń kójọ tó ń jẹ aláìsàn tó ti ní hiv tó ti ní cancer tó ti ní àwọn staphylococcus ẹ̀ kínní àwọn weak erection àwọn tó ti ní diabetes àwọn tó ti ní ọpọlọ àrùn ọpọlọ àwọn tó ti ní gbogbo ẹ̀ àwọn ò ló ń bá sọ̀rọ̀ ta ló ń súre fún ibo ló ti gbàdúrà èṣù gan ṣépè fún bó ṣe wà yìí ọlọ́run gégùn fún ẹṣin fún ẹ eh, eh, eh, sábọ́ọ̀dù jésù gégùn fún ẹ̀mọ́ gégùn fún èṣù gangan fún ó tún fún ipò òun máa gbé ìsàlẹ̀ iná ló máa wà bó ṣe wà yẹn bó ṣe ń bà lọ ìwọ kí ló sọ. ẹ̀hẹ́ you are on try láti polówó ń bí body lotion you cannot do that under my platform I block you down. Mm. ó yá máa sọ̀rọ̀. ló fi wọ Facebook she lied. lie or what or my husband. push your husband kò ní ta fún ẹ lórúkọ jésù kò ní yẹ ẹni tó bímọ fún wọn kọ ẹ lórúkọ jésù and they reject you physically and spiritually they reject you yéèké pọ́sọ̀tà in jesus name mo I will reject will reject you. darling my sweet pie my sweet tart. <laughs> ó lè bóyá òun fọ́ ó rò bóyá òun fọ́ ni. tí má dókè màá fi fọ́tí mi àti wà jẹ́ yíyànjú aṣọ wedding náà aṣọ wedding wa màá máa aṣọ wedding yíyí gbogbo yíyí ẹ̀ṣẹ̀ mọ̀ mí ni aṣọ wedding last year. mẹ́rin fọ́tí mi àti ẹ̀ ọkọ àti ìyàwó gan ló jà jù láyé. fún gbogbo ẹ̀yin tí ẹ rí gẹ̀yìn ọkọ mi kọ́ ló lò ọkọ mi ò gbowó kankan lọ́wọ́ ẹ̀ ẹ̀rì pé ó máa ń gbé kọ́kọ́rọ́ kan sí gbáàyà ngbò kọ́kọ́ dórí Facebook kọ́kọ́rọ́ ni <laughs> à ń ṣe ni ẹ̀ kọ́kọ́rọ́ ni aago rẹ̀ ṣépù kọ́kọ́rọ́ ni ó pọ̀ tọrùn kọ́kọ́rọ́ ni. tolu please give me the kọ́kọ́rọ́ that table. mi ò dé ló pè mí gbàgbọ́ pé kí n yọ ọ. the kọ́kọ́rọ́ that is on face uh, on the table. wọn sọ wá àjà ẹnu ẹ mo ti kọ ìgbàjà àlẹ rí níjọ mo ti gbé ayé. see ẹnu ẹ mo ti gbọ́ pé nǹkan kan àjà àlẹ. another one is there i had like. wọ́n ní wọ́n fún ní wọ́n fún un nọ́mbà mi ni. see. àwọn òkú tó ń bá wọn kó lọ sí àjà àlẹ ńlọrin ìwọ ló orí ẹ burú. ta ló lòkù ó ní màláìka ni. ó rò bóyá ọ̀rọ̀ ń dùn. òtún gbòkú òun jìyà òun gbòkú ọmọ. ìwọ ló máa gbòkú ọmọ. àwọn olóṣèlú fi òkú báwọn sọ̀rọ̀ ní. olórí burúkú. gbogbo dáńfó tó máa ń dín lọ́nà ẹ́sprẹ́sì tí gbogbo èèyàn kún bẹ̀ àwọn olówó làwọn ń ta páàtì fún. àwọn àwọn àwọn you know what tó mo record ẹ. let me play for you let me play something for you. canada ni wọ́n sọ àwọn ọmọdé canada united nations ti wà lórí kéèsì wọn. olóṣì look at the way you can see me the way i'm even talking right now tó bá wù mí láti sọ èdè ìlú mi màá sọ tó bá dẹ̀ wù mí láti sọ èdè ìbàdàn pàápàá tí bá fẹ́ ṣẹ̀fẹ̀ tí bá fẹ́ sọ yorùbá bó ṣe wù mí i will the way tó bá ṣe wù mí ni ni máa ṣe dá ara mi pẹ̀lú tongue mi because God gave it to me and it's for me tó bá wù mí màá sọ ìbò tó bá wù mí màá sọ jákujàku tó bá wù mí máa sọ kọ̀ọ̀kọ́ ṣọ́ òyìnbó tó bá wù mí máa sọ friendly tó bá wù mí máa speak in tongue tó bá wù mí máa sọ èdè ìbàdàn tó bá wù mí máa sọ ti yorùbá èkó tó bá dẹ̀ wù mí máa sọ ti ondo that's it is that one is not the abuse. mo ní ṣe fẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ni mo ní bí òun ṣe church mà. shut up John. mi ì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. onírọ́ ni ẹ jàre ó bá fẹ́ kí n connect ẹ come to me tell me i will connect you you are jetty bills ó lè ó lè pò fọ̀rọ̀ kó o rò pé àwọn yẹn tó bá lọ wọn kò fẹ́ bá yí ara wọn jẹ́ ni tó bá ti yá báyìí wà ní òbẹ̀ wọn ni wà á dẹ̀ rìkọ́ọ̀dù wọn pé wọ́n bẹ̀ ẹ́ ni pé kò bá wọn pa irọ́ kò ṣe kíní kan ní tó ń ni mo sọ yẹn wọ́n lọ sí chọ́ọ̀chì èèyàn wọ́n lọ sí chọ́ọ̀chì sọ sí tóbi rẹ̀ wọn ò dẹ̀ help ẹ̀ kí reason and later the way the man was talking mo notice pé a lot of irọ́ wà nínú ọ̀rọ̀ wọn yes mi ò kó anybody jẹ́ ìwọ ló máa ń worship èèyàn ó fẹ́ káyìndé máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ nínà ó but luckily for you o ti bú ìyá àyìndé mi lè sọ tí ìyá àyìndé bá kú tó bá tẹ̀lé ẹ tó bá bá ẹ sọ̀rọ̀ èmi bọ́lá ó love peace o kò ṣe dandan kéèyàn báyàn sọ̀rọ̀ tó bá love peace o kò dẹ́ ṣòun ló dájà lẹ̀ lórí Facebook so ìjà ẹ ti ń jà lọ kó tó di pórí burúkú kó tó di pó jẹ máyégún ó máyégún kẹ̀dẹ̀rẹ́ kò jẹ máyégún orí facebook tó bá fẹ́ tó máa ṣẹ́tù ìjà fún yín lórí facebook náà pé máyégún dáa rè máyégún wà lórí facebook ṣó ti yé àyíndé ò kì í ṣe máyégún orí facebook ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀hẹ́ so kò má kàn máa kàn tara you are a facebook bully you are a terrorist on facebook so ẹ̀yin tẹ́ bá jọjọ́ ń ṣe terrorist yín ní kẹjọ lọ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ìyá àyíndé ṣì wà láyé kò ní fẹ́ kẹ́lẹ̀ dá àyíndé àlímọ́tù kó ṣe kíni kó padà lẹ́yìn òun bẹ́ẹ̀ ni ẹni tí mi ṣe wà yìí téèyàn bá bú mi tó bá ń bú mi lọ ọjọ́ tó bá ti bó láwọn kan tó máa àwọn tó máa sọ̀rọ̀ sí nínú ilé mi tí mi ò ní gbà mọ́ ó ní àwọn tó máa ibi tó máa dé tí mi ò ní gbà mọ́ olórí burúkú ni ẹ ẹsà wèrè ẹsà bíngò tó bá fẹ́ máyégún máyégún dáàrí wà ń bẹ̀ máyégún náà lòun náà ń jẹ́ máyégún orí facebook ẹ jọ ẹ jẹ́ kẹ́rù mọ rẹ̀ lẹ́rú kí wọ́n fà yín kó mọ rẹ̀ ní wọ́n fà kí yóò yín máa ṣe ẹ má máa ṣe bí ọba kẹ́ bọ̀ fẹ́ tó bá jù yín lọ ìyálà ìyá ẹ tó bá nírú àìdè nínú ilé ẹ nínú ilé bàbá ẹ nínú ilé ìyá ẹ tó bá tan mọ wọ́n máa fi post ni iye iye ẹni tó ń sọ kò lè wọ bàtà ẹsẹ̀ ẹ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ gan bẹ́ẹ̀ ni torí tó bá wọ̀yàn á máa wọ gbogbo lẹ́yìn kò lè wọ bàtà ìkan nínú àwọn ìyàwó ẹ̀ tó ń sọ yẹn iye iye ẹni yẹn ìwọ́dẹ̀ respect ẹ̀ tó bá nírú ẹ̀ nínú ilé ẹ̀ àti àwọn ọba àti àwọn aláàfin tó fi wọlé àti gbogbo yẹn ó máa máa fi wọ́n bòsì ní àwọn newspaper tó ti dọ́màtì táyé ò lò mọ́ òun ló máa máa sọ tí wọ́n dẹ̀ tán mọ́ ìyálà ìyá ẹ tán ni wọ́n dì sóònù ẹ tí wọ́n ní wọn ò tán mọ́ pé ó máa ṣe kúdẹ̀tì ẹ abọ́dẹ̀rìn méjì ni abọ́dẹ̀rìn kan kúdẹ̀tì abọ́dẹ̀rìn wọ́n ní abọ́dẹ̀rìn tilé tó ti wó abọ́dẹ̀rìn ilé tó ti ṣá abọ́dẹ̀rìn tí ò séèyàn ń bẹ̀ mọ́ tí kú mọ́lú lé wọn tó ti kú wọ́n níbẹ̀ lẹ́yìn ti jáde táwọn máa ń sínwín wọn níbẹ̀ nílé yín wọn lọ mọ àlè pé ṣe ni ìyá yín ṣe é lọ sí Sokoto tó ṣe é lọ Kàfàṣà tó wá ṣe é lọ Sambisa ibẹ̀ ni àwọn gorilla bẹ́ẹ̀ ni mm, nílùú nìjẹ́ ni wọ́n ti fún ẹ̀ tó jọ nìjẹ́ gan àwọn haúsá àwọn expert tó máa ń wá sí ẹ̀ àní wọ́n wà lábẹ́ ẹ́sà bọ́ọ̀dù ẹ́sà bọ́ọ̀dù is a terrorist àwọn ten thousand people tó máa ló ń rà tó máa fi ń wo yẹn ibo ló ti wọn àwọn ẹ̀sìn ẹ̀ nàìjíríà ni ó ń pààyàn ẹ̀sìn àwọn tó ń sọ pé kó máa nìṣó nìyẹn pé kò séwu àwọn ni ó ti fẹnu ẹ̀ sọ ó sọ fún kí lorúkọ ẹ̀ blọ́gà yìí mm, àwọn tó lọ àwọn tó dìídì kàwé nílùú òyìnbó gan bí àwọn délé mọ̀mọ́dù bí àwọn kẹ́mi olúńlọ́yọ̀ọ́ bí àwọn olóríire tó kàwé tó lọ sí skul àwọn jọ́nálìsì tí àwọn yẹn tí wọ́n ń mm, àwọn yẹn ó sọ fún yẹn ó lóun máa nìkan lọ pa sọ́nà ọlọ́dẹ níbì kan nínú ilé igbó ṣe mọ̀ pé ọmọ ọlọ́dẹ ló pe rẹ̀ ọlọ́dẹ ó lóun ẹ mọ̀ pé sọ ó lóun máa nìkan gbé lọ sínú igbó lábẹ́ ní ọlọ́dẹ ní ọ̀nà ọlọ́dẹ èmi ò kúkú mọ̀ wọ́n níbì kan jẹ́ bẹ́ẹ̀ náà lọ́nà ìbàdàn ó níbẹ̀ ni àwọn máa ń pa èèyàn sí ṣé kò sọ bẹ́ẹ̀ ni ṣé kò sọ ní nǹkan tó fẹnu ara ẹ̀ sọ ń bí ó ní wọ́n purọ́ ó lè mí lébẹ̀lì àyíǹde ṣe bẹ́ẹ̀ mi rí rí tí n bá lébẹ̀lì ẹ̀ ó lé ó ṣẹ̀mí nì ó ṣẹ̀mí tí ó bá ṣèyàn bá ṣèyàn kò ṣẹ́ ìwọ ó fún ẹ lówó ungrateful element ní ẹ fake story ungrateful element ní ẹ ungrateful element òun ni ẹ́ ungrateful element ní ẹ tó ra oúnjẹ tó ṣe àwòtẹ́ fún ẹ ó sì ní kò ṣe kí kan kò ṣe gbá kò ṣàwo ẹnìkan ní kó kàn ti ra tíkẹ́ẹ̀tì fóun lásán ó ló bá tán ó lóun máa máa worship ẹ wọn máa pọ́n lé ní ìwọ èló ló fún ẹ ìyálàyẹ ẹ̀kẹ̀dẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀ tó ń tà tó bá ta ìlẹ̀kẹ̀ one thousand torí mo mọye tó ń tà èmi mọ̀ mọ̀ ṣé orí gbà mí ti bá kó sọ́wọ́ mo mọ̀ mọ̀ kò fẹ́ fi yẹ̀yẹ́ ẹ̀ ni pé five five dollar ni wọ́n ta ìkan báyìí tó ń gbé fún wọn níye kan ní kinní kan báyìí ó mọ̀ pé ó tún gbé sọ́wọ́ mo kàn mọ́mọ́ gúgú ẹ̀ ní gbogbo ewé ẹ̀ yẹn láti wá mo ṣe rìsáàcì fún mi ò fẹ́ bayé ẹ̀ jẹ́ ni mo fẹ́ ṣe é káwọn èèyàn máa rà á níbi tán ti rà kọ́bọ̀kọ́bọ̀ ni lórí burúkú ọ̀ríjínà ewé áfíríkà ló ti wá bẹ́ẹ̀ ni tẹ́ bá fẹ́ rà ní nàìjíríà àbí ní ghana bẹ́ẹ̀ ni hmm, west africa ni ọ̀ríjínà ewé ti wá kẹ́míkà lẹ́ ń jẹ coronavirus lẹ́ ń kó mi tẹ́ bá ti rà lọ́dọ̀ ẹ̀ sábọ̀d ẹ wojú mi dáadáa tóyìn ìgbìrànbó ló wà lẹ́ni tòótọ́ àǹtí yẹn ní kánsà ńgbà tó mọ ẹ̀sà bọ́ọ̀dù ó dẹ̀ lóun léwé ẹ̀sà bọ́ọ̀ ewé kòrò ewé kánsà ńgbà yẹn làǹtí yẹn bá bẹ̀rẹ̀ sí í rà ó gba owó yẹn ó gba àǹtí yẹn tó yẹ pé ó gba tó yẹ pé majority lèsì tó ń wo àǹtí yẹn ló fún ó máa pa àǹtí yẹn àǹtí yẹn tún sọ owó lèsì lọ́wọ́ kò máa sọ̀rọ̀ sí owó létí àǹtí yẹn san sí títí dè ní o kò máa sọ sí o kó wá béèrè kó wá sọ pé owó tó yóò sí lọ́wọ́ bó ṣe tún sẹ́ndì oògùn tó máa tètè pa Tóyìn Ìgbìrà nìyẹn o bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lé lọ́wọ́ ẹ̀sàbọ̀dù ó máa pa yín dànù tẹ́ bá tún rewé lọ́wọ́ ẹ̀ kẹ́dẹ̀ tó wíkẹ́ tó bọ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́ tó ti sọ pé mọ̀rúf mọ̀rúf tó wà ní amẹ́ríkà ńgbà tí yẹn ti sọ ọ̀rọ̀ tó ta sí ó náà dẹ̀ gbádùn o ó dẹ̀ mọ̀ pé jẹjẹrẹ ó dẹ̀ mọ̀ pé onídàbẹ́tì káńsà inú ikùn ẹ̀yẹn ló máa fi pa ẹ́ o tó yọ ọ́ dà kíní lọ́wọ́ òun o ṣé mo pé sọ àbẹ́ sọ lórí Facebook mi ẹ̀yin tẹ́ bá ti ọ́dà lọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀ náà ṣe lè bàjá many people ló máa sọ pé olórí burúkú mà ni wọ́n máa ṣe pè fún lẹ́yìn pé ẹ máa jẹ́ àfi sílẹ̀ a máa kàn tẹ̀lé lọ gbogbo nǹkan tẹ́ bá ti rà lọ́wọ́ ẹ̀ ló máa sọ síta pé ṣèbí wọ́n rewé diabetes so tẹ́ bá ti rà á bá dẹ̀ ti bá fowó dòwò pọ̀ ó máa tètè pa yín kíákíá ni so torí ẹ ṣọ́ nǹkan tẹ́ máa jẹ́ ń sìn tó bá ti jẹ́ wẹ́lẹ̀ rà lọ́wọ́ ẹ má máa ra lé o tẹ́ bá ra lé ó máa pa yín dànù ó máa pa yín bó ṣe pa Tóyìn Ìgbìrà ó máa pa yín ògbà tí Tóyìn Ìgbìrà dé tó kú tán tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ń bu eékún képùṣà ní o ìgbádá ni o ṣègbọ́n ẹ̀dẹ̀ tún bọ̀ nínú ṣáàtì ẹ̀ yìí ó ní kò síṣẹ́ tóun ò ṣe rí o òun ti wọ́kẹ́ rí òun ti jalè rí òun ti lọ kóńkó ìkókè rí ó sọ nínú ṣáàtì ẹ̀ tí mo play mo kàn play ẹ̀ sẹ́yìn ni ó sọ rí o bọ̀ tó wá jáde ńjọ́ yẹn tó ń bú Tóyìn Ìgbìrà ẹ̀ wọ́n ní kò ń képùṣà ní kìnnìkan kìnnìkan owó ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ o Esabod is a she, she is a terrorist she is a thief she is a destroyer she is a destiny killer Be careful. Nobody spoiling her. This is reality. Those ten thousand, where are they coming from? In Nigeria, and she speak Yoruba. kọ́mọ̀ bá sọ pé yí òyìnbó tó sọ ní gbogbo àgbáyé ṣe gbé pé sí abẹ́ those terrorist herdsmen tẹ̀ ń wá abẹ́ sábọ̀dù lẹ̀ máa ti rí tẹ́ bá ti rí wọn bí òbí ṣèrè àwọn ọ̀rẹ́ òbí ṣèrè kan náà mo ti rí wọn bẹ́ẹ̀ gbogbo pátápátá tó jẹ́ lóun gbé dúrọ́ọ̀gì òun gbé gbogbo ẹ̀yẹ. why hate please fear God fear God ṣé òun fi ẹ̀ god lórí burúkú ẹ máa bá mi tẹ kinní sí ó òun fi ẹ̀ god ayé ò ní dáa ayé ẹ kò ní bẹ́ńṣán fún ẹ kò ní ragbá fún ẹ òun tó sọ ń sìn pé they kọ́ sí mi lórí youtube. wọ́n mú un dẹ́sẹ̀ hmm. ah, ló mú yín dẹ́sẹ̀ wàásù àyíndé. Oh. Ah. èmi ò kì í ṣègùn mi ò lè sọ ọmọ ègùn tó bá wà nínú èmi ò ń ṣègùn náà èdè ègùn ló ń sọ yẹn èdè ègùn ni wọ́n ń sọ yẹn kì í ṣe tèmi náà kò ń ṣe tèmi mẹ́ẹ̀ èdè ègùn ló ń sọ yẹn kò ń ṣèdè mi mm, kò tiẹ̀ ń ṣèdè ìkàrẹ́ pàápàá and i'm boast to speak i'm boast and i'm happy yes kò tì mí lójú láti sọ èdè tó bá wù mí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn mm, kò ń ṣẹ̀ṣẹ̀ it's a gift Is a talent if you don't know ẹni tó bá tún sọ èdè èkìtì gan bó ṣe ń sọ̀rọ̀ yẹn talent ló tún ní yẹ tó bá tún sọ lọ bẹ́ẹ̀ yẹn á tún máa ṣe kíni á tún máa jáwó wọ́n tún máa gbọ́ pé ẹgbẹ́ èdè ni ìfèdè lú ẹ̀ ṣe kíni ó fi ń pọ̀fọ̀ mm, ó fèdè lú ẹ̀ ṣe kíni ó fi ń speak in tongue mm, ó fèdè lú ẹ̀ ṣe kíni ó fi ń túmọ̀ ó fi ń túmọ̀ àlá bẹ́ẹ̀ ni. lájàálẹ̀ níjẹ̀bú MC Olúọmọ lájàálẹ̀ nílọrin. ẹgbàá tí mo dẹ̀ sọ́ńkọ́ mi ò sọ pé Olúọmọ. Mm gbà tí mo sọ ń kọ́ kí ló wá kàn ẹ́ olórí burúkú news wo ní news no brain ni mo ní kó o mo fẹ́ yá brain ara ẹ̀ kó yé just sit down and do things of your own that èmi ni mo gbé mo bẹ̀ sí gbé story um, ọlọ́run ló rán mi láti máa ṣe story kí lorúkọ ẹ̀ um, sọtí tóbi rẹ̀ because mo mọ̀ pé is an innocent God ọlọ́run ló jẹ́ kémi mọ̀ pé innocent ni máa yẹn a bad issue of ọmọ and teenager náà dẹ̀ sọ ó ní wọ́n plan ẹ̀ ó ní wọ́n plan ni. Only ní plan he said it with his mouth Only i know he doesn't know anything Only but eh, but òun ò sí kinní kan kinní kan èmi mo ṣe show yẹn ni senator pè me? you don't just be okàn go after people show after blogging go and search tó bá ti fẹ́ blog to fẹ́ jẹ́ original blogger go outside in that country you are also you can go and only lè lọ hospital kó fẹ́ jẹ́ blogger this is the news that is happening today mo fún ẹ brain yẹn o torí nígbà tí mo sọ pé a fẹ́ ṣe award kí a lọ ṣe award lórí facebook tó fún ọ láwọ̀dù lórí facebook mo tún ti fún ẹ ní brain kan nìyẹn o go out now lọ máa ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní o fẹ́ wọ hospital ní pé you are a blogger you want to tell people you want to be giving people pé wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ lé mo fún ẹ news kan nìyẹn wàá mọ̀ pé ìwọ ló eléyìí o this is your own blog but gbogbo ètò ìṣe yẹn you don't have any fame you don't have any blog you are stealing from people you are a terrorist Let people talk tó lórí nǹkan tó bá ṣe wàá bẹ̀ sí bínú o ní brain go and check go and check gbogbo ọpọlọ ẹ o ti empty ọpọ ẹlẹ́yẹ ti yòrò lọ wá ewé ọpọlọ tó bá ní lọ́wọ́ kò lu ewé ọpọlọ kọpọlọ ẹ sọjí sọjí ó yá sọjí ó yá sọjí ẹsábọọdù ó yá mo ní kó sọjí wèrè yé máa blog àwọn èèyàn tí wọ́n bá ti blog mọ́ lọ wá news ti tiẹ̀ ó yá sọjí wèrè sọjí. ká ní ní Ìlọrin mo ní báwo lẹ ṣe mọ̀ sí bí mo sọ fún yín pé wọ́n fògùn ìgbà tí òun kúrò ní South Africa tó ń gbé No matter. I, I don't. Let, me tell you. I go to Nigeria. I visit Nigeria, but I never. Mi ò gbé Nigeria for long time until tí mo break pẹ̀lú relationship mi ni mo stay Nigeria for be a year plus mi ò gbé nàìjíríà for your information ṣé o ti gbọ́ so tó o mọ story mo tún ti fún ẹ story lẹ́nu tó bá tún fẹ́ sọ next time kó tún sọ another one bọ̀ mo fẹ́ kó sọ tuntun bọ̀ tẹ́mi bọ́lá fẹ́ bá fẹ́ fún ẹ ní story tí bá fẹ́ sọ̀rọ̀ everyday new ni ṣé o ń gbọ́dọ̀ mi bẹ́yẹn because i'm loaded o ń gbọ́ mo fẹ́ yẹ ẹ ní brain pé kó lọ sí hospital nísìn kó lọ máa block ìwọ náà ní fẹ́m títí ẹ pé ìwọ ló block eléyìí pé this is original from you ìwọ ò ní anything you a fake person audio person stop being an audio person be a reality person i'm a reality woman okay àwọ ìsídèlé bó ṣe nìyẹn mo bá ní. ẹ àwọ ìsídèlé àwọ ìsídè gan pápápá orí tí mo dúró ní ọjọ́ mélòó ló gbà lọ́wọ́ mi ìwọ rí wọ́gọ̀wọ̀gọ̀ orí jákujàku èmi sọra mo dúró déédéé ọmọ náà mo nídìí mo lọ́yàn gbogbo ẹ̀ ló ṣe kí ni mo ní mo ní flesh lára sáwọn èèyàn everybody gbogbo ọkùnrin ló máa ń láì kóbìnrin nídìí kóbìnrin ní shape mo ní shape mo ní face mo tún ní mo tún níwà mo tún lọ́lọ́run ọlọ́run dá mi pé ìwọ gbogbo nǹkan lọ́lọ́run olúwa mo dúpẹ́ gbogbo nǹkan ló fi lọ́lọ́run fi jẹ́ níyà tóró ti mọ tútó máa paláyé tó o bá fọ́ ìpẹ̀rẹ́ àwọn èèyàn níríran bẹ́ẹ̀ ni torí every time oh, o eléyìí ọ́gìlì eléyìí ọ́gìlì o bẹ́ o rẹ́ níbọ̀dì tó fún àìrí tó ẹ ọ̀bọ ló máa ń ṣe bẹ́ẹ̀ ọ̀bọ ọ̀bọ ló máa ń ṣe bẹ́ẹ̀ àwọn dènìyàn lẹ́ni dènìyàn tọ́bọ̀ òfin dènìyàn títí láéláé toró lójú tiẹ̀ èmi ti bá ti dènìyàn báyìí mo máa fún àìjù ẹ lọ ìwọ́wo ọ̀bọ ní ẹ̀mẹ́ exactly o ti ṣàlàyé pé ọ̀bọ ẹ̀jẹ̀ ọ̀bọ ló wà nínú system ẹ̀. àṣetrúṣe yà mọ́ pé ń parọ́ ń parọ́ ń parọ́ ń bá ní ló ṣe máa sọ pé ẹ bá ń gbowó òun ẹ bá ń gbowó òun ó wá ní pé kí n jọ kí báwọn ṣe pé wọ́n ní mo ní voice kí n má ṣe. o ò ní voice you know what they want to do about um, four days ago on Sunday when I did that shot somebody called me pé ẹnìkan wà nílùú Ondo Àbújá àwọn kan wà ká gbé fún ọkàn tó bá wa ṣe gbà tó ti rí pé sínétọ̀ ti pè wọlé iṣẹ́ yẹn ti ń ṣe gbogbo nǹkan tí a ti ń lọ gbogbo nǹkan ó ti bẹ̀rẹ̀ sí í ṣe exactly bó ṣe ṣe ń gbà nígbà tó gbórúkọ Wàsíù Àyìndé ó máa kò ní brain títí ẹ o he want to hijack you on the way you understand ní tó fẹ́ ṣe fún fún Àbíkẹ́ gangan nìyẹn pé Àbíkẹ́ ti mọ̀ in one way or the other ó ti mọ̀ ṣíwájú ó ti mọ̀ Àyìndé ṣíwájú ẹ̀ ó wá fẹ́ hijack pọ̀ tuntun àmọ́ yẹn kò fẹ́ kó mọ ẹnìbọ̀ kò fẹ́ kó ba sọ̀rọ̀ mọ́ni kò ní yẹ ẹ́ sábọ̀ òfò ló máa ṣe ó ní ṣèrè ọmọ gbogbo ọmọ ẹ máa kú mọ́ ẹ lójú bẹ́ẹ̀ ni torí pé o fẹ́ dé gbogbo àwọn ọmọ o máa ń wà láwọn ènìyàn lẹ́gbàá wọ́n mi dáadáa àwọn tó ń kù mí ló ń kù mí nobody can stop me yálà ìyá ẹ méjìlá ẹ o ò lè dúró tì mí lọ́nà o ò lè sọ pé òkú mi ti máa gbà kò ní yẹ kò ní dáa fún bàbá làbàbá ẹ ní ọ̀nà ọ̀run ọ̀fọ̀ lẹ́ ṣe pa àtiwọ́ àtàwọn ọmọ ẹ. ṣáàtì o pé màláìkà MC olú ọmọ hmm. ó ṣàdárúkọ wọn Tinubu fídíò yẹn ẹ lọ sórí YouTube. ó wà ń bẹ́ẹ̀ mi ì sọ pé mo rí bí kọ́dà mi rí bàbá Tinubu rí but àwọn mc wọn jẹ́ kí n sọ̀rọ̀ sí wọn because i need the attention of the man and thank god today everything is going yeah everything is going to fall in place because your gift will usher you to the front tí n bá ń purọ́ tí n bá ń ṣe burúkú náà bí mo ṣe ti wá sórí facebook ó máa ti show nínú ìwà mi tí n bá dẹ̀ ń purọ́ náà àtijọ́ tí mo ti wà lórí bí you story mi á ti change but story mi ò change àyíndé ò ní àjálẹ̀ nínú ilé ẹ̀ no but gbogbo àwọn ọmọ yẹn náà tán bá dẹ̀ wá sọ́dọ̀ ẹ̀ kò ní jẹ́ kó sọ pé ó ń tẹ̀ láti kó wọn sí kúrò nígboro tó máa ń ṣe burúkú efele kò lè lọ sọ pé kán lọ pàjẹ́ náà àbí kán lọ pa àbọ̀ olóró efele kó lọ máa ṣiṣẹ́ fún PDP ńgbà yẹn ni kò ṣe bẹ́ẹ̀ náà efele ti wà nínú ìwà burúkú ẹ̀ kó tó di pé wá káyìndé tó wò pé a lè tú ayé ẹ ṣe a lè gbé ẹ síbi kan tó ní pààyàn mọ́ tó ní ṣe burúkú mọ́ gbogbo nǹkan tó ń ṣe nìyẹn but he want to please those people outside to displease àwọn tó bá sún wọn ìtẹ́mi ò gba játijàti yẹn tó bá tẹ̀fẹ́ please àwọn kan kò ń ṣe é sábọ̀ tó bá súnmọ́ sábọ̀ èmi máa blog ẹ̀ èmi Bọ́lá Fọláṣadé bẹ́ẹ̀ because ó sọ fún mi pé ẹ bọ́lá o ò ṣe dáadáa tó fún mọ̀mísẹ́ ò ní wá sílé dédé èmi náà mo lè sọ fún he corrected me I can correct him also i mean with my own my mouth ẹnu mi ti polo bẹ́ẹ̀ beauty ló bá dé bẹ́ẹ̀ ni ètè tó tì kí wọ́n fowó ṣe ni fèsì cheekbone wọ́n fowó ṣe ni lọ́bẹ̀ lọ́dọ̀ òyìnbó mm-hmm. ìdí wọ́n fowó ṣe ni ọyàn wọ́n fowó ṣe ni bẹ́ẹ̀ every other thing tó bá gbogbo tọ́lọ́run fún mi wọ́n fowó ṣe nice face wọ́n fowó ṣe ni gbogbo ẹ̀ pátá lọ́lọ́run fún mi bọ́lá tí òwẹ̀ tó ń dán look at my face ojú mi rèé o bọ́lá tí òwẹ̀ tó ń dán i'm going lójú tiẹ̀ òní mo ń lọ nínú stress báyìí mo dẹ̀ ṣì rí báyìí ìwọ́dẹ̀ ló ń lọ nínú owó àwọ̀ ẹ̀ ṣá àwọ̀ ẹ̀ tá mọ́lámọ́lámọ́lá àwọ̀ ẹ̀ dàbí dustbin báwo ni ẹ tó lọ nínú ṣe bó wọn ní tílé bá sọyàn ṣé òwe yorùbá kò rí ni wọn ní àwọ̀ la máa ń wò àwọ̀ ẹ ò dáná owó òyọ lára ẹ owó òfin tiẹ̀ ò dẹ̀ ní ni mọ́ lórúkọ jésù ò ní lọ́wọ́ coins ló máa ná kọ́bọ̀kọ́bọ̀ ló máa gbà bẹ́ẹ̀ ni owó ò ní dọ́wọ́ ẹ̀ ọ́díò ló jẹ́ ó máa jẹ́ ọ́díò tí jésù yóò fi dé ni jésù olúwa wa àmín bí a máa sọ̀rọ̀ lọ́wọ́ lòṣì. ìyẹn jọ sunday. o lè po fún mi. ìpè tí bàbá òun pariwo pé. ariwo wo. òun ti jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ o. irọ́ ìgbà yẹn ẹ mọ you know what i don't really know the sakamaje tó ń lò fáwọn èèyàn because ó rí mi pé ìgbà yẹn mo pull crowd a lot of people a lot of like three thousand four thousand mi ò mọ tó ń jẹ́ wọ́n ra viewer so wà wí pé kíní story wọ̀nyẹn ó ń trend wọ́n sọ̀rọ̀ lé wọ́n sọ̀rọ̀ àgbá ṣọ́ọ̀tì yé bẹ́ẹ̀ yẹn ó kò wí pé ok jẹ́ àwa báyìí ẹ jẹ́ àwa lọ ṣe kí ni ká fi system gbà lọ́wọ́ ẹ̀ ló ní káwọn ọmọ yẹn mo ṣì mo ní voice àwọn tó ń ṣe ẹjọ́ mú mi tó bá ti bá yín sọ báyìí bí one thousand náà ó máa ń ní crowd gan wọ́n máa pọ̀ lábẹ́ ni bí two thousand wọ́n máa wá sábẹ́ ni ó lérò gan hmm, bó ṣe ṣe nìyẹn o ìyẹn ni lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tó ti sọ pé ẹ kí wá lọ gbé ọjọ́ tó ń sọ yẹn gangan ló wá lọ ra crowd nígbà tí alhaji sọ pé kán wo tí délé momodu sọ pé at least people are online three thousand plus nígbà tó máa ṣe báyìí ó oh, kò gbọ́ three thousand plus yẹn ó fẹ́ bì ó fẹ́ bì di ó fẹ́ bì ti ti délé ni o ó kàn lọ gbé sí ten thousand ni yẹn lẹ ṣe rí a ò ní pẹ́ lórí ètò yìí o a ò ní pẹ́ ẹ gbà tí kìnìyẹn ń já wálẹ̀ tó ń já wálẹ̀ tó ń já wálẹ̀ tó ń já wálẹ̀ you understand me ló ṣà ń lọ ló ń tẹ̀ ló ń tẹ̀ bí wọ́n bá ti ṣe ló mi ò tiẹ̀ mọ́kọ́ tẹ́ni kan bọ̀ ti fi ẹnìkan ti fi ṣáìdì ẹ̀ eh, kìíní sí mo dẹ̀ ti ṣe kíni mo ti block ẹ̀ dànù you understand me ngbà tẹ́lẹ̀ yẹn tún ti dé níjẹ̀mú ni ngbà tí mo ti ṣiṣẹ́ ìdébì kan tí sínétọ̀ ti wọlé ó lọ ṣiṣẹ́ èèyàn ńláńlá ọmọ wa ń sọ fún eléyìí sórí sínétọ̀ yẹn gan tó láti ẹ̀ ló ṣe jẹ́ sínétọ̀ àwọn tó ti sínétì láti ọdún to ti pẹ́ ó wà lọ́wọ́ me. ò ń gbọ́ to tó ti sínétì ń sìn sìn ó wà lọ́wọ́ mi àwọn tí èèyàn ṣé ò ń gbọ́dọ̀ mi ó ṣàrídẹ́ ẹ̀yẹ tí mo sọ kì í tún ṣe inú ilé tí wọ́n àwọn ibìkan tí mo rìn sí politician former governor Ondo state ọmọ bàbá mi ni i mean um, deputy governor Ondo party tó wà PDP ni torí èmi ò dẹ̀ ń ṣe èmi ò ṣe party náà PDP ni so Ondo state ọmọ ajagun náà ni ṣó ti yẹ ẹ yẹn ọmọ bàbá mi ni deputy governor so owó ò léyàn nínú ilé ẹ inú ilé ẹ ti grand mufti of Ondo state ọmọ bàbá mi ni ẹ̀gbọ́n tàbúrò ni wá ṣó ń gbọ́dọ̀ mi tó bá ti rójú ẹ̀ báyìí bójú ẹ̀ náà bó ṣe ṣẹnu rèé lé sẹ́sì eh, lips làwọn ọkùnrin mọ́ obìnrin máa ń kúlé lórí very handsome guy bó ṣe rí rèé ọkùnrin àwọn owó ṣe we beautiful we handsome ṣó ẹ bẹ́ẹ̀ yẹn ẹ o ti gbọ́ owó mọ̀ pé o ti lọ́wọ́ ọmọ ajagun náà kan gbà kan èkó tó lóun ọmọ mọ̀mọ́ tó o bá tún sọ pé ọmọ mọ̀mọ́ ń bí máa blọ́ọ̀gì mọ̀mọ́ bẹ́ẹ̀ ni máa blọ́ọ̀gì mọ̀mọ́ bọ̀ tèmi ò kì í pe ara ilé mi wá sọ́jà ni tó o bá ọmọ mọ̀mọ́ kankan tẹ́ni tó bá mọ wèrè tó sọ̀rọ̀ pé òun ọmọ mọ̀mọ́ tó lọ́wọ́ ọmọ ìkàlẹ́ tó bá tún pèsè orin ṣáàtì ẹ̀ sábọ́ọ̀dù tó tún lọ́wọ́ ọmọ mọ̀mọ́ máa bá ti mọ̀mọ́ jẹ́ èmi bọ́lá ọmọ jagun ọmọ jagun náà ni mí ọmọ olùkàrẹ́ àlìlà bàbá mi bàbá mi ló tẹ ìlú ìlú ara ìran bàbá mi ló tẹ ìlú ìkàrẹ́dọ́ ó dẹ̀ ń jà fún àwọn èèyàn ni akọni ni bàbá tó bí mi tí ẹ mọ mọ́mọ́ kankan tó bá tún pè sórí ṣó torí ẹ̀mí bàbá mi ni mò ń pè mọ́mọ́ mo dẹ̀ ní nọ́mbà mọ́mọ́ lọ́wọ́ bàbá gangan fúnra rẹ̀ tọ́mọ mọ́mọ́ kankan bá tún pè tọ́lọ́mọ kàrẹ́ àrè o ẹ̀ ayẹ́mọ sọ̀rọ̀ lórí ibẹ̀ yìí o nìkankiri kan màá wá tẹ̀ sójú yàlájà yín màá tẹ̀ sójú yàlájà yín ní bọ̀tì ẹ̀ ń gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ torí mi ò kì í tìkà lẹ́yìn má tìkà lẹ́yìn lórúkọ bàbá mi ń jẹ́ adó gbogbo lẹ́yìn àṣòtítọ́ èmi ọmọ ẹ̀kọ́ òkè bẹ́ẹ̀ ni ọmọ ajagun ọmọ ìkàlẹ̀ kọ̀ọ̀kan tó bá tún pèsè Esabod show mọ́tò ló máa pa yín gúdúgbò ìkàlẹ̀ ìpọnmi nínú gbogbo ẹ ẹ ní mọ́rídélé gbogbo ibi tẹ́ bá wà ẹ mọ̀ sọmọnà ní àkókò yìí ikú burúkú ló máa pa yín bẹ́ẹ̀ ni because I have a lot to say about my home about Ìkàrẹ́ I never say it ṣùgbọ́n tí a bá ṣe bí ọdọ́ burúkú don't call me because wọn fẹ́ kí n sọ báyìí ẹ má pè mí ọmọ àlè ilé ọmọ àlè ọmọ ọmọ àlè mọ́mọ́ and mọ́mọ́ dẹ̀ pé méjì o àkádì mọ́mọ́ ti tèmi bàbá tèmi mi ò rò pé ọmọ ẹ̀ kan lè ṣorí burúkú wá sórí ọ̀dọ̀ ẹ̀ sábọ̀dù torí kò ń ṣe terrorist very educated is a lawyer before he became king so kò sí ọmọ mọ́mọ́ kankan ọ̀rọ̀ tẹ́mi dẹ̀ ń sọ àwọn èèyàn tó ní ọpọlọ tó ní ọyàn mọ̀ pé èmi ń jà fún àwọn èèyàn ni èmi ò support evil nítorí pé wọ́n ti ṣe fún èmi rí mo dẹ̀ mọ̀ pé ìkàrẹ́ máa ń di ogun mọ́yàn o wọ́n máa lọ gbé ogun àwọn Ondo state àṣeyọ wọ́n máa ń gbé ogun wọ́n lọ gbé wọ́n lọ tara lé wọn síta ṣùgbọ́n tó o bá níwọ̀ ọmọ ìkàrẹ́ kan mo dẹ̀ mọ̀ pé ó lè jọ́ mọ́mọ́ wọ́n dẹ̀ lè fẹ́ fi sísẹ̀mù ṣe é bóyá kí n lè ta sí bàbá mi mi ò ní ṣe bẹ́ẹ̀ ìwọ tó pè yẹn tó lọ́mọ mọ́mọ́ nìyẹn ọ̀run gé e kúrò lára mọ́mọ́ ọ̀run fi kú pẹ́ ọ̀run fi kú yọwọ́ ẹ̀ láwo tó pè sórí ṣáàtì anamáyọ̀wá tó ń ṣe èpè fẹ́mi <laughs> ọmọ olùkàrẹ́ ni mí <laughs> ọmọ olùkàrẹ́ àlẹ́ ọba mẹ́rìndínlógún ló ti wàjà lé bàbá mi <laughs> ọmọ gbárígi gbárígi mi ò ń ṣọmọ àlè o ọmọ ọkọ gidi ọmọ kọ́ mi ń sọmọ àlè mi ń sọmọ ẹrú ọmọ àlè èrò òtìjú èlé bàbá rẹ ọmọ ìkàrẹ́mi rẹ ọmọ ọ̀run àkókò ọmọ òṣọ́kọ èkìtì ṣọkọ àkókò ọmọ arógun má sàṣọ tẹ̀márù ọ̀ríjínà ọmọ kọ́ kò sọmọ àlè. ọ̀ríjínà <laughs> ọmọ kọ́ bẹ́ẹ̀ni hmm, a kàn lè máa ṣe bí gentility a lè máa ṣe bí gentle person gentility of a tiger it doesn't mean the tiger is a coward ó lè jọ ọmọ alẹ́ kó fẹ́ sọ pé kí n ta sí mọ̀ọ́mọ̀ ọmọ alẹ́ ó lè jọ ọmọ alẹ́ ó lè lè má jọ ọmọ alẹ́ ó lè lè jọ ọmọ alẹ́ kan níkà rẹ ọmọ alẹ́ ní kò ń ṣe ọmọ ọ̀kà rẹ ọmọ ọ̀kà rẹ kò ní pè sórí ṣó ọmọ alẹ́ ẹ sábọ́ọ̀dù kó wá lóun fẹ́ máa bú mi ọmọ alẹ́ ìkà rẹ ló máa lọ pè sí orí ṣó ẹ sábọ́ọ̀dù pé kóun fẹ́ ṣèpè fún mi òfò ló máa ṣe ọ̀run fi já ẹ kúrò nílùú ìkà hmm. ọmọ kan ni mí ọmọ ajagun náà ọmọ arógun má ọmọ asọ̀tẹ̀ má rú ọba ti di alájẹ ìbọn mi gbóná ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ akọ́làpọ̀ òrùkú ọmọ gbárígi gbárígi bí òṣọjọ́ jí máa ṣọjọ́ kò ní dáa fún yàrá yàyín orúkọ ló rú èmi bàbá mi ló bí mi mi ò ń ṣọmọ àlè I respect my mother because mi mi ò bá dá bàbá mi mi ò dá màmá bàbá mi mọ̀ nígbà tí wọ́n bí mi ló kú ṣùgbọ́n gbogbo èèyàn tó rí mi wọ́n máa sọ pé mi ẹni tó rí mi gbòòrò wọn ní ọmọ bọ̀dá mi lélẹ́yìí mi ò mi kò yẹ kí n mèdè kàrẹ́ sọ̀bọ̀ mò ń fọ̀ kàrẹ́ mẹ́fọ̀ kàrẹ́ mọ̀ gbé kàrẹ́ púpọ̀ bọ̀ mo fọ̀kàrẹ́ ó dán àrùn mi ọmọ ọkọ ni mímí ìṣọmọ àlè mo jọ bàbá mi bọ̀ mí ní fi kú kíákíá jọ àmọ́ bá tó bí mi ó náìsì nínú ó náìsì níta bẹ́ẹ̀ ni abẹni wá jẹun abèyàn wá joyè bàbá ẹ̀ á ní ẹ máa bọ̀ ẹ wá joyè bàbá oyè tí ò tọ́ sí wọn á ní òun fẹ́ fún wọn wọn á ní wọn á fẹ́ wọn wọn mo kọ́ nínú orin mo ní wọ́n fẹ́ fẹ́ mi wọ́n ń bẹ̀ mi èmi tún bẹ̀ wọ́n èmi ni mo fẹ́ fẹ́ bọ̀ wọn wọn ò fẹ́ bọ̀ mi mo gbé dání bẹ́ẹ̀ ni mo lódẹ̀dì bẹ́ẹ̀ ni tọ́lọ́ máa sọ mi lọ́wọ́ ọlọ́run ti dì sínú mi only your gift will usher you to the front i'm loaded esabod you are you are nothing but a terrorist a terrorist doesn't want in the society and the bible say ó ní ẹ má ṣe gba èṣù ẹ má ṣe gba ìkà láàyè láti wà láàyè ọ̀run àpáàdì nílé bàbá ẹ ọ̀run àpáàdì nílé ìyálàyà ẹ ìkà nílé gbogbo yín go to hell and rest àdánwò ìṣe àkàrà yín báyìí. ẹ jọ nínú èmi àti wèrè yìí ọdọ wọn ẹ lè fi kú oorun ẹni tó sùn sùn ni ẹni tó kú ti kú ó ti lọ ìwọ ti kú ó ti di ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ sábọdọ ó ti kú ó ti di gbére fún ẹ tí n bá sùn ológbò tèmi tó bá sùn bí ọ̀lẹ àbí tí ẹkùn mi bá sùn bí ọ̀lẹ kì í ṣe pé ẹ̀rù ìjà ń bà mí ní tí mo fẹ́ jẹ ni mò ń wá kiri ẹ gentility of a tiger kò mí pé the tiger is a coward ok ìwọ ológbò o ti o sùn ìwọ kú ni o ti kú ni èmi mo kàn lie down mo ń sùn ọmọ kan nǹkan bẹ́ẹ̀ yẹn mo ń rest you know when it is time tí tí tí lion bá dìde kò nídìí kó struggle dà ṣó tó bá ti dìde báyìí ṣó ti rí eré tí ajá ológbò lè máa sáré kìdàkìdà àbí kó máa ṣe yàmàyàmà eku àtòkété wọ́n lè máa sá kiri kán máa bẹ́ gìjàgìjà kán máa lọ káàkiri bọ̀ tí lion bá dìde gbogbo wọn máa ṣe kíni wọn máa ṣe kíni wọn máa ṣe kíni wọn máa ṣe kíni èyí tí ò bá kú lọ́nà wọn á kú dànù bẹ́ẹ̀ ni torí gbọ́n máa jíjẹ ni àyè tó máa tẹ̀ mọ́lẹ̀ ò máa tẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni it look lazy but it's more the strength is actually he carry more strength more than you dọjọ́ pé oníṣẹ́ tó ń pẹ̀rẹ̀ lóníṣẹ́ ẹ sẹ́wọ̀ oníṣẹ́ ni ẹ tó ń pẹ̀rẹ̀ lóníṣẹ́ the terrorists is about e no go better for you and your family and your children e no go better for you òfò òfò jọjọjọjọjọ lómi ọ̀fẹ́ máa ń ṣe ló máa ṣe dànù no go better for you i'm a real person you ṣe audio everything about me is about real reality real. òun fi bá ní ó gbowó lọ́wọ́ òun wọ́n gba mọ́tò wọ́n gba lé òun mo ní iṣẹ́ wo lẹ̀ ṣe tó mi ìgbórúkọ yín rí. shut up ìwọ wo ìwọ ò lè gbórúkọ mi àwọn tó blog yẹn mo kàn sọ fún ẹ lẹ́rìí àwọn tó gbórúkọ mi àwọn èèyàn gidi ìgbà tó fẹ́ mọ àìdé èmi mo connect ẹ mọ olóògbórúkọ mi wọ́n tó pé èèyàn rárá àdá ni ẹ tí ìbá jórí facebook ó ní òjò tó rọ̀ tọ̀rọ̀ tí ò tètè dáhùn ló kẹ́ ẹ lépọ̀ má dìyẹ kò ẹgbẹ́ ẹlẹ́ àtàdìyẹ wọn kì í ṣẹgbẹ́ rárá òun gbọ́dọ̀ mi olóògbé orúkọ mi èmi gò gbórúkọ orí jàtijàti orí rádaràda olùkọ́gìlì ìwọ tó rìn wọ́gọ́wọ́gọ́ ìwọ tó ju ẹ̀ ò gbọ́ sí ìkọ̀kọ̀ kò sí nǹkan tó wù mí lára ẹ̀ oògùn ẹ ti kú ó ti dòkú ogogo fèkì ogo ewé yamayama ká máa di kéékèèké kó máa ṣe mò ń wọṣẹ i'm working ká máa ṣe pinnadas ni o tó bá ṣe iṣẹ́ tó bá ní ẹ̀wọ̀n ló bá ẹ̀wọ̀n ẹ̀ ń sìn ló máa bẹ̀rẹ̀ sí ké o ló máa bẹ̀rẹ̀ sí síkí ẹ̀kún ni ẹ̀ ẹ̀ justice yẹn. Eh, kí ló ń pa yín lẹ́kún màmá ọmọ ẹ̀yẹ́ tún pé tún fi ṣe ẹ̀yẹ́ jẹ ẹ eh, nǹkan tó ti ń pa ń lẹ́kún lẹ́ni ni pé bí ìrànlọ́wọ́ ṣe wá ń wọlé fóun báyìí ló wá tiẹ̀ jẹ́ kóun ṣe bákan ó lè ṣì ó lè ṣì. yóò fẹ́ play gbogbo òṣìṣẹ́ mọ́ I will take my time ó sọ fún àwọn sínétọ̀ kan ó pè òun ẹ eh, kàn pè wọn ní kàn pè olórí burúkú tó yẹ kó máa blackmail wọn tí wọn bá ti fi àwọn yẹn sílẹ̀ fúnra mi ni màá bẹ̀rẹ̀ sí tú ọ̀rọ̀ wọn ṣe ń bí bẹ́ẹ̀ ni because it's not good to be wicked how can somebody ẹni tó lọ sí chọ́ọ̀chì ẹ̀ tó gbàdúrà fún ẹ tó béèrè fún suit. ẹ̀ tó ló ma ó béèrè ó believe nínú àná tí ẹ ní ó wá ní problem ó dúró ti ẹ̀yìn ní ọjọ́ tí ò sí kọ́bọ̀ lọ́wọ́ yín tí ẹ ní ìṣòro tẹ ní problem nígbà tẹ wá ṣetán tẹ ṣetán tẹ ṣetán mo ń bọ̀ lórí ọ̀rọ̀ máa yẹn náà lénìí nígbà tẹ ṣetán tẹ ṣetán ẹ wá sọpọn ẹ wá plan fún tó torí jẹ́gẹ́dẹ́ pé ẹ̀yin fẹ́ débẹ̀ ẹ fẹ́ gba state yẹn lọ́wọ́ ẹ̀ àwọn tó dárúkọ tó dárúkọ nínú show yẹn i will mention it today àwọn olórúkọ kan tó yẹ pé wọ́n wà ní top top pdp ni wọ́n ṣe kíni ni wọ́n sponsor wọn ò fẹ́ ondo state apc mọ́ ní state yẹn wọ́n fẹ́ gba apc ní ọwọ́ state yẹn lè wá lu igi mọ́ ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ di young ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nínú ògo tó ṣẹ̀ṣẹ̀ ń ṣí tó ń ṣiṣẹ́ olúwa tí ò ṣeṣẹ́ rádaràda ẹ wá ṣetán ẹ wá fẹ́ lugi mọ́ kẹ bá lè gòkè ẹ ò ní gòkè gbogbo ẹ̀yin ìkà tẹ máa ń fẹ́ já àwọn èèyàn bọ́ láti gòkè ìyẹn ni ti bọ̀bọ́ yẹn o bẹ́ẹ̀ ni ẹ wá mú ẹ wá ní pé ẹ eh, senator dey ṣùnà call dey náà kọ́ yá ẹ lọ mẹ́sàrá yẹn ẹ senator yá ẹ lọ mẹ́sàrá yẹn lọ́dọ̀ ẹ sábọ̀d ìgúrùpù yín nìyẹn àwọn tó máa ń ṣèkà àwọn blackmailer àwọn bayéjẹ́ àwọn olè Àyìndé must not eh, continue láti máa bú Àyìndé èmi máa ṣe ṣáàtì fún ẹ tó máa fi kú ni ìwọ máa ṣe máa wá gbogbo àwọn tó bá support ẹ bí òbésèrè yẹn gbogbo yẹn ayé wọn á wá fọ́ sí títì èmi Bọ́lá mo sọ fún ẹ tí mi ò bá ṣe bẹ́ẹ̀ fún ẹ mo dẹ̀ mọ òbésè dáadáa kọ́ lọ bèrè gentility of a tiger sẹ́ẹ̀ <laughs> ẹrù ọba míì tí bá kàn wò pé torí àyìndé náà mo kàn máa wò pé tẹ bá ṣe báyìí fún wọn tí ọkàn wọn ò bá balẹ̀ òun náà ni wọ́n máa pè tán máa ní problem. ìfúngbà tí bàbá gan tó níhùn bàbá wọn tó jẹ́ kọ̀lẹ́ntì àyìndé ló pè tí gbogbo wọn bá problem sí wọn bá ní problem àìdẹ́ náà máa pè ẹ bá wa speak ẹ bá wa ṣe bá tẹ bá dẹ̀ ṣe tán ẹ wá sọ pé ẹ fẹ́ yọ owó ẹ̀ láwo kò ń ṣe anyway mi ò ní láti preach fún ẹ ní bíbá ṣé o ti gbọ́dọ̀ mi bẹ́yẹn i don't need to preach for you ìpè tó fe jẹ náà ló ti gbà yẹn kó gbà yí kó je gbà yí kó jẹ́ leléyìí mo mi ò mọ hours tó wà ní ìlú ibi tó wà ń bẹ̀ yẹn olùsí tó wà ń lọ Dublin ṣe ẹsàbọ̀dì terrorist gbà kó jẹ́ bó jẹ́ lunch ni kó fẹ́ fi ṣe bó jẹ́ breakfast náà dẹ̀ ni bó dẹ̀ jẹ́ dinner náà ni mm, anyone tó bá ti wù ẹni o lè fi ṣe have it and have it and have it and eat it jẹ́ ṣòtìgbọ́ kó mọ mi sí for today for this moment tí n bá tún gbọ́ pẹ́ẹ́nẹ́ lẹ́nu ẹ̀ tó tún dárúkọ mi wàá fẹ́ kú sẹ̀ ọlọ́run gbọ́ wàá fẹ́ kú ẹ̀wọ̀n tó máa bẹ̀bẹ̀ fún ẹ o ti ṣẹ̀ wọ́n kó bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lè bẹ̀ wọ́n ò tiẹ̀ lè bá mi sọ náà wọn ò lè bá mi sọ àwọn tó bá mi sọ wọn ò lè bá mi sọ bẹ́ẹ̀ ni mo sọ wọn ò lè bá mi sọ for now wọn ò lè bá mi sọ. Hmm. ẹnìkan náà ti máa ń sọ ń bíbà kò ń ṣe ọmọọba ilé ajagun náà ọmọ ajagun náà wà lórí show mi bí mi ṣe sọ̀rọ̀ yìí ìgbà bá tèmi ló tẹ̀lé ìkàrẹ̀ ìjó ó dẹ̀ máa òjọkọ òkìtì jọkọ àkókò ọ̀run àkókò ni àkókò ajagun náà kan àkókò kan ni. no be for mouth o okay torí ẹ̀ mo ṣe ń pọ́nba lé ni mo ṣe respect gbogbo orí adé ẹni tí ò bá ti nírò èèyàn kò ní mọ iye èèyàn ń gbọ́rọ̀ mi ọmọ àlè ẹ̀ sabord habit and habit and eat it as you want terrorist is not allowed in the world you were terrorist with your grave stop going after people children at once after people's life and i dey òkè ṣẹgbẹ́ ẹ o ti jẹ́ nítorí ìwé ẹ̀ náà lọ́wọ́ ṣé bó ló lówó go gbójú ń bẹ́ẹ̀ kì í ṣẹran ẹ̀ olórí burúkú játi jàti ẹlẹ́nu rírùn eléyìí kíkẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni eyín ẹ̀ brown gbogbo nǹkan ẹ̀ ló brown kò sí nǹkan tó bright lára ẹ̀ tó bá wọṣọ ó dàbí ìgbàgbó bẹ́ẹ̀ ni igi wọ gáhùn igi wọ gáhùn ó dàbí igi tán gbé sínú gbó tí wọ́n máa ń wọṣọ fún tán fi ń lé ẹyẹ ní oko oko àwọn ráìsì àtòkọ ọkà bàbà bẹ́ẹ̀ ló ṣe rí ìwìn ìwìn gbódàjù ẹ lọ olùṣì ìbòjì ikú tó lọ ju kánù sí níjọ́sí ibẹ̀ nílẹ̀ ìgbórẹ́rẹ́ nílẹ̀ ọ̀bọ nígbà tó ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ní beginning of this ló wúkọ́ kẹ̀hẹ́kẹ̀hẹ́kẹ̀hẹ́ ó dẹ̀ ń tewé kánsà ó ń tewé kọ́ ó ń tewé corona. ìwọ ní kòrónà bẹ́ẹ̀ ni máa wúkọ́ sí fún wọn kó dẹ̀ máa sẹ́ndẹ̀ sí wọn kó máa dá make sure pé gbogbo wọn ní kòrónà virus àwọn ọmọ iṣẹ́ tó ń rewé lọ́wọ́ ẹ̀ make sure pé ó pin fún wọn torí ẹ sọ pé ẹjọ́ ń lọ ni ẹ̀ẹ́jọ́ kúkú kòrónà virus náà ni bye bye for now ẹ̀yin tèmi ẹni tó bá ní kẹ́mi bọ́lá fọláṣadé má wá tó bá ní má dé òun náà ni mi ò ní dé bá èmi á máa wá màá sì máa bẹ̀yìn olólùfẹ́ mi bẹ́ẹ̀ ni hmm. ẹ ṣe mo yín mọ̀ lẹ́yìn kan sí tó rà máa sọ̀rọ̀ àwọn PDP àbí sínétọ̀ yẹn hmm. ẹnìkan ń halẹ̀ mọ́ mi pé kémi wá Nàìjíríà <laughs> kò mọ̀ pé ó yẹ kí n kò tẹ̀ yẹ kí n block ẹ̀ gan mo máa ọ̀dọ́ mo máa rí padà ó sì máa screenshot ẹ̀ Yeah, that's all those things to show the Nigeria the world that Nigeria the PDP these terrorist boys um, you know pé senator tó fowó is a terrorist for real and their group continue to threaten me okay threaten me i'm not afraid but èmi àti ogun ọ̀run á demolish gbogbo kingdom yín abẹ́ni hmm, ìtàkùn tó bá ní kéré má gòkè àlọ́ bí yorùbá ṣe sọ ní tòun tèrè ló máa jọ lọ àlẹ́ mi èmi ju ìtàkùn lọ torí pé ọlọ́run tó dá ayé àti ọ̀run lèmi sìn ó ní ti olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ á fìdí rẹ̀ sí sọlẹ̀ lórí òkun agbékalẹ̀ lórí àwọn ìṣàn mi ta ní ògórí òkè olúwa lọ tàbí ta ní òdúró níbi mímọ́ rẹ̀ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tí ò ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn ní orí a ṣe àfẹ́rẹ́ ní tó bá ní màdé ni mi ò ní dé bá ṣùgbọ́n èyí tèmi àtẹ̀yìntẹ̀tẹ̀ lọ́fọ̀ àti láìkì fún mi lẹ́nu máa máa wá màá sì máa bá ilé ayé àtàlàfíà ìwọ àbíkẹ́ o ti bú mi sọ fún àwọn ẹ̀kọ́ máa tó o ṣe dìmọ́ mi ò hé tẹ̀ but ẹni tó bá lóun fẹ́ gbógun tiẹ̀ ìwọ má yájú sí mi mi ò bú ẹ mi ò dẹ anything tó bá ṣe i forgiving you but any bọ́ọ̀ tó bá lóun fẹ́ bà tiẹ̀ jẹ́ àwa náà dúró tì wọ́n láti bà tàwọn ọmọ wọn jẹ́ fún ọ ká sọ fọlọ́run àwa kọ́ la máa bàjẹ́ àsọ fọlọ́run kó bà tiwọn jẹ́ kó pa ìran wọn rẹ́ kó lóyè rẹ̀ àlàyé kan jẹ́ kárí mú mi káyé kan yé ṣe bí ọlọ́ba bẹ́ẹ̀ ni ó ní ẹ má gba ìkà láti wà láàyè má bye for now love you guys.